gbogbo tí ọmọ èèyàn gbìn tó ti rọ àti èyí tó ti sorí kọ́ àti èyí tó ti kú gbogbo ti jí eléyìí àmì kọlọ́wọ́n bá di ilẹ̀ ni kí wọ́n lọ lọ́wọ́n bá fi sílẹ̀ lẹ́yìn ikú rẹ̀ òun náà lójó. إن في ذلك لآية لقوم يسمعون àmì ń bẹ fáwọn ẹni tí ń gbọ́ kìí ṣe gbogbo ẹni tí bá ń gbọ́ iná làmì ń bẹ́ńbẹ́ fún torí pé ọ̀pọ̀lọpọ̀ wà tó ṣe pé wọ́n kàn ń gbọ́rọ̀ lásán kò wúlò fún wọn àwọn ẹni tí àmì yóò jẹ́ àmì tó wúlò fún náà làwọn ẹni tó ṣe pé wọ́n á máa gbọ́ ọ̀rọ̀ lágbọ́múlò wọ́n á máa gbọ́ ọ̀rọ̀ lágbọ́sánfààní bẹ̀ nítorí pé àwọn ẹranko tẹ rí nǹkan gbogbo wọn pátá náà ló ń gbọ́ ní tà ń sọ wọn ń gbọ́ pọ́hùn jáde ṣùgbọ́n kò yé wọn kí là ń sọ kò yé wọn torí ẹ̀ ló ti jẹ́ pé èyí tó bá lè yé wọn ẹ̀yin náà rí i pé wọ́n ti sẹ́tọ̀ nígbà tá a ti fún ewúrẹ́ tàbágùtàn tó fẹ́ kẹnu bọ́nu abọ́tà dá oúnjẹ sí káì tá a ṣe fẹ́mọ̀ kó náà gbọ́ fẹ́ rọra túlẹ̀. adìẹ tá à ń pè kíkẹ́ kọ́ wá jẹun oníbàtí ṣe é bàbá gbọ́tọ́ bá dé ní tó náà máa retí láti rí lọ́wọ́ wa. ona ni ká da gbàdo lẹ àbí ká dọ̀ka bàbá lẹ àbí ká da jéró lẹ àbí ká da alikama lẹ àbí rẹ. àwọn náà ń gbọ́ níwọ̀n abẹ́ ìtọ́lọ̀ ń fún wọn gbọ́ bẹ́ẹ̀ náà nì, ṣùgbọ́n àwọn nǹkan tá à ń sọ tó ṣe yí pé ojú ọ̀nà ọ̀la ni gbogbo èèyàn ti ń gbọ́ ọ̀rọ̀ nǹkan ni máa mú lò. gbogbo ń dáhùn sọ tọ́yẹ pé ó lè mú ni wà lìjánà ó lè kọ́ dínà kéèyàn wọná kìí ṣe gbogbo ẹ̀ tọ́gbọ́n nílò ìdí nù ló fi jẹ́ pé èèyàn mélòó la pè é mélòó lẹni tó dáhùn torí pé gbogbo ẹni tá a pè náà sáláì gbọ́ ṣùgbọ́n ẹni tó jẹ́ alágbọ́ọ́gbà àwọn ni wọ́n pọ̀ jù. ترى سقول لقد أسمعت لو ناديت حيا ولكن لا حياة لمن تنادي ولا ريوتونقا ariwo ni tó tó ń kí alàyè ọgbọ́ pé nìkan bò ń sọ̀rọ̀ nígbà tí èsì pọ̀ ti kú adúrú ọ̀rọ̀ yìí adúrú bá ariwo rẹ̀ ti ń ìdínà tí òfin ní gbọ́ tọ́lá ń sọ pé wa ma anta bi musmi'in man fil qubur ìwà anábì sallallahu alaihi wasallam ó lè mú kẹ́ni tí ń bẹ nù sàárì ọ̀gbọ́rọ̀ ó lè mú gbọ́rọ̀ torí ẹ̀ inna fi dhalika la ayatan li qawmin yasma'un àwọn ẹni tí ń gbọ́rọ̀ ló lè wúlò tí wọ́n sì ń gbọ́rọ̀ tí ń ṣe wọ́n láǹfààní nínú àmì tí ń bẹ nù eléyìí ni pé báwa náà ti ṣe kú nùjọ kan gẹ́gẹ́ báwọn kan ti ṣe kú ṣáájú wa tí gbogbo èèyàn náà sì tún kú náà níjọ kan ṣùgbọ́n gbogbo bá a ti ṣe kú òun àkúgbè níjọ tọ́lọ́run bá fẹ́ jí wa dé jíjí ni ó jí wa dìde ẹ máa tara lẹ̀ ṣàpèjúwe báwo ni jíjí ń de yín ó ti ṣe jẹ́ tó bá dijọ́ gbẹ̀ndàkìyà ilẹ̀ tó ti kú tọ́yẹ kí tá a bá ṣèṣì gbìn nǹkan síbẹ̀ lásìkò ìgbà tó ti kù koríko gan ti yọ ambọ̀sibọ́sì ń tẹ́lẹ̀ gbìn lágbàdo ambọ̀sibọ́sì ń tẹ́lẹ̀ gbìn rẹ́sì àmọ́tòjọba ti rọ̀ báyìí ní gbogbo ilé ọba sọjí ṣé ẹ̀yin ọ̀mọ̀ pé bẹ́ẹ̀ náà lọ́lọ́run jìn lẹ́yìn ìgbà tí gbogbo yín bá ti kú ọlọ́run bó tún ní kẹ́ ẹ dìde láti inú àwọn sàárè yín fún ìṣirò ní ọjọ́ ńlá ní iwájú ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá gbogbo àgbáńlá yìí nínú àmì tó wà ń bẹ̀ nù. wàláhu anzala mina sàmá ìmáà nínú fiqh wọn ni máa eléyìí tó wá nínú àyà yìí ọjà nàkírọ̀ gbólóòní tí ó tọ́ka sí irú omi kan pàtó ṣùgbọ́n wá fi siyaqil isbat wallahu anzala minas samaa'i maa'a ọlọ́run ọba ń rọ òjò fún yín láti sánmà ọ ń rọ ọ ń sọ omi kalẹ̀ fún yín láti sánmà omi láti bí làwọn olùmọ̀ nípa fiqh ni wọ́n ti mú òfin pé irú omi wo lálẹ́ máa fi tẹ̀ mára irú omi wo láàmú lò fáwọn àjọsìn wa ọgbọ́dọ̀ jẹ máa ń mọtòlákọ ọgbọ́dọ̀ jẹ omi tí wọn là torí pé bó ṣe wá nu àyà yìí nákẹrọtún ṣe ṣìyàkìl ẹsibẹt fakanat mọtòlákọ torí ẹ máa ń mọtòlákọ ajẹ́pọ̀mi tí wọ́n là wọ́n ní sọ pé omi ṣúgà wọ́n ti là omi òróró wọ́n ti là omi iyọ̀ wọ́n ti là omi ọṣẹ wọ́n ti là ìyẹn ni kí gbogbo omi tí nǹkan kan bá ti lú pọ̀ mà kọ̀tọ́ ká lò fún ìmára bàbá ajẹ́ pé omi yẹn omi dúdú ni tẹ̀wọ̀n kó ti là wọ́n ti là omi aláwọ̀ àmàlí wọ́n ti là omi iyọ̀ ni wọ́n ti là omi aláwọ̀ ewé ni wọ́n ti là àmọ́ àwọn rí i pé ẹni tó mú kí o kí ìròyìn rẹ̀ ọ jẹ́ ń tà là pẹ̀lú àwọn àròyìn tó tún kún un kìí ṣe àfọwọ́fà omi èèyàn lọ́fà omi dúdú ńlọ́lọ́n sọ̀kalẹ̀ láti sánmà omi aláwọ̀ àmọ́ la pọn láti nù kànga. omi tó ti hàn yọ ńlá bù láti inú òkun omi tó jẹ́ aláwọ̀ ewé òun òun náà la láti ibi ìtẹ́lẹ̀ nítorí pé ojú oró ó ń hù lókè omi yẹn òun ló tòrò sára omi yẹn tómi fi wá di aláwọ̀ ewé iyọ̀ òkun lọ́sọ̀ omi òkun di ń tọ́ hàn bọ́lọ̀ ti ṣe rọ̀ láti sánmà ló jẹ́ dúdú àwọ̀ ilẹ̀ tá a ti pọ́nmi kànga ńlọ́sọ̀ di aláwọ̀ gbogbo eléyìí kò bomi jẹ́ nítorí pé kò yí padà látara àtọwọ́bọ ọmọ èèyàn máa bẹ máa omi tá a fi máa sè ọkàlì gbogbo mara bóyá lu alálẹ̀ yẹn fẹ́ sùn bóyá wẹ̀lẹ̀ fẹ́ wẹ̀ ìwẹ̀ tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn bí ìwẹ̀ jánàbà bí ìwẹ̀ jùmọ̀à bí ìwẹ̀ hayo bí ìwẹ̀ nifas bí ìwẹ̀ pé ẹnìkan ṣẹ̀ṣẹ̀ gba islam bákan náà ìwẹ̀ tá a máa wẹ̀ ọgbọ́dọ̀ jẹ́ máa ń mutlaq yàtọ̀ sí ìwẹ̀ tẹ̀ ń wà lójoojúmọ́ ẹ̀ ń lo kàǹkàn àtọ́sẹ́ tó bá wẹ irú wẹ pẹ̀lú omi òróró pẹ̀lú omi báfín pẹ̀lú omi ọṣẹ ìwọlọ́mọ àwọn tó bá jẹ́ pé ìwẹ̀ tẹ̀sí mú wa ni yóò di omi tó mọ́ kága tí nǹkan kan ò lúpọ̀ ma nínú tí èsè ẹ̀yà omi tómi sì máa jìnà sí lọ́pọ̀lọpọ̀ gbà. àkàrà ọmọkùnrin mọ̀ lọ́wọ́ tọ́ba wá jẹ́ ikú ìtọ̀ tàbí ìgbẹ́ ńlọ yí wa láṣọ àbó yí wa lára àbí ńlọ yí àyè ibi tá a fẹ́ lò láti sìn lọ jẹjẹ mà pé irú omi tá a lè fi sàlù aláwọ irú èsì wọn ní ká fi wẹ̀wẹ̀ jánábà nǹkan kan yẹn iná àlẹ agbọ́dọ̀ lò láti fọ ìtọ̀ àti gbẹ bàbá lọ mú mi ọṣẹ wá omi tá a ti dọṣẹ lò táwọn fi ń fọ ìtọ̀tọ̀ wà lẹ̀ àbí ìtọ̀tọ̀ wà lára sọ wa àbí ìtọ̀ wà lára wa kọ̀ọ̀ràn o ó lè mú ìtọ̀ ìgbẹ́ kù ká má rí má àmọ́ ìdájọ́ gbẹ́ àtìtọ̀ yẹn lọ́sẹ̀ kù torí àfi tá a bá tún fomi tó ń mọ́ tá a bá fi wá sínú dáadáa lẹ́yìn ìgbà náà ni ó tó di ń tọ́ mọ́ tá a lè lò láti jọ́sìn fọlọ́ ẹlẹ́dàá o tó eléyìí jẹ́ ìdájọ́ fúk eléyìí tó wà nínú àyà yìí ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ní wa inna lakum fil an'ami la'ibratan ọlọ́run ní àwòkọ́gbọ́n àwòlóye wọ́n máa ń bẹ fún yín o lára àwọn ẹran tẹ̀ ń sìn àwọn ẹran dábà bíi ràkúnmí bíi màálù bíi àwọn àgùtàn àwòkọ́gbọ́n àwòṣe làákàyè ó ń bẹ lára àwọn ẹranko wọ̀nyí láwọn nǹkan tí ń tọ́ka sí ọgbọ́n tó dópin tí ń bẹ fọlọ́run ẹlẹ́dàá wa tó ṣẹ̀dá gbogbo nǹkan títí ń tọ́ka sí agbára ọlọ́run ọba yìí lóhun títí tọ́ka sí báàánú rẹ̀ àtìkẹ́ rẹ̀ ti ṣe pọ̀ tó àti bó ti ṣe ń ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́nà wo ọlọ́ni nusqikum mimma fi butunihi min bayni faratin wa damin labanan khalisan sa'iga sa'iga lisharibin ọlọ́ni ṣé bí àwọn ẹranko tá a wí ìbá àti ràkúnmí ni abo rẹ̀ àbábo màálù àbábo àgùtàn ṣebí látara ń tọ́ wà nù rẹ̀ láàrin àjẹsí rẹ̀ àti ń ń bẹ nínú àjẹsí koríko ewéko igi ẹlẹ́sìn lóríṣiríṣi táwọn ẹranko yìí ti jẹ tán kó pamọ́ sínú àjẹsí wọn àti ẹ̀jẹ̀ tí ń bẹ nínú ọ̀sán àwọn tí ń lọ tí ń bọ̀ láàrin àjẹsí àti ẹ̀jẹ̀ tí ń bẹ lára wọn làwọn ọlọ́run bá ti ń fún yín ní wàrà mu mílíkì subahánàlá mo mílíkì tó ń wá ó yẹ kéèyàn á ẹranko tó ṣe é ké tẹ bá pa náà nì níbo lẹ́yìn màtí mílíkì tó wà nítorí ni pé tẹ bá bẹ́kùn rẹ̀ ẹ rí i pé àjẹsí rẹ̀ gbogbo koríko tí ń jẹ àwọn ewéko tí ń jẹ àwọn agi ẹlẹ́gùn tó jẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́ẹ̀bà ń tó ti lọ kábẹ̀ ó sọ rẹ̀ kábẹ̀ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ nínú storage yìí báyìí yọ wà ń bẹ̀ temporarily ni títí tẹ̀ràn kóòtù fi fẹ́ jẹ finally ìgbà tó bá fẹ́ jẹ finally oúnjẹ tó ti kó pamọ́ sínú àjẹsí yóò tún pọ̀ wá sẹ́yìn lódì wọn kó sẹ́ńbù kàtà ẹ bá jókòó tẹ̀ máa wọ àwọn ẹranko bẹ́ẹ̀ yóò tún pọ̀ wá sẹ́yìn èyí wọn ò kékeré jẹ tẹ́ bá gbóúnjẹ kalẹ̀ fẹ́ ẹranko látàrí pọ́jẹ́ ẹranko kò sí bóúnjẹ ó ṣe pọ̀ tó ẹranko ó máa jẹ yóò máa jẹ kò ní kó tó ẹ̀yin gan tẹ́ ẹ lẹ́ranko tí ó bá jẹ tán ẹ̀yin náà tún máa wò kó tó máa jẹ sí ẹ ní bá a rò pé sínú rẹ̀ ò ní kún ẹ máa rò pé kí ló wà kọ́ jẹun yó kó tóbi ni a nídìí títóbi rẹ̀ tọ́ ẹranko yìí tọba wa jẹnjẹ tó dájọ tó dájọ sínú àjẹsí rẹ̀ àsìkò tó bá ń bùkátà rẹ̀ fún ìpele tó parí yọ apọ ètò bùkátà wa sẹ́nu yóò wá tuntun jẹ ní jíjẹ ní lílọ tìpele parí yóò ṣẹ̀ṣẹ̀ tún wá gbèmí ránṣẹ́ síbi tí lílò rẹ̀ tí ó ti parí tí ò ní padà síbi tí ń sọ rẹ̀ sí máa tọ nígbà tí oúnjẹ yìí tó bá ti wá dé pèlè ti parí tó ti lọ ní lílọ ti parí tó ti lọ sáyè tí ó lọ oyún padà dẹ̀jẹ̀ tó bá dẹ̀jẹ̀ oyún ọmọ wọnú ọkàn tí ó tún máa ti bẹ̀ lọ sínú ọpọlọ ẹranko fi ń sẹ̀mí láàrin àjẹsí àtẹ̀jẹ̀ lọ́lọ́wọ́n bá ti mú mílíkì jáde mílíkì bá sì jáde nínú ẹran ẹ nira jẹsi rẹ nù ẹ tí mílíkì bá jáde nínú ẹran ẹ ní rẹjẹ ńbẹ ẹ rí tí mílíkì ọ jáde lọ́tọ̀ tí ó funfun gbò sásán lásán náà ní síbẹ̀ asán lásán ní síbẹ̀ àwọn obìnrin táwọn náà déèyàn kí ni di mílíkì nínú gbáàyà wọn táwọn náà fi rọ máa fún ṣùgbọ́n lọ́wọ́ bẹ̀rẹ̀ dáwà náà ni náà ló ṣe bẹ́ẹ̀ torí ẹ̀ ọlọ́run ní àpẹẹrẹ ńlá ń bẹ fún yín lára rẹ̀ àwòkọ́gbọ́n àwòṣe làákà ń bẹ ń bẹ ẹ wàá rí mílíkì tọ́jà kọ́ a lè sọ mílíkì tọ́ mákàgá tẹ́ ẹ rí òye tí dọ̀tí òye sẹ́ẹ̀rẹ́lẹ́ sẹ́ẹ̀rẹ́ bí tí ọmọ lọ tìrìtìrì lọ́nà fún àwọn ẹni tó bá fẹ́ mú mílíkì pẹ́ lẹ́nu bí omi ẹ rí i pé omi ń gbà mí yóò wúwo lẹ́nu tí ò ní fẹ́ lọ tó bá dé dédé gògóńgò afẹ́ hà ní lọ́rùn a sì ti mà bẹ́ẹ̀ náà bá hà ní lọ́rùn wa ní omu mi bókèlè lọ́ba hà ọlọ́rùn wa ní omu mi tó bá jẹ́ pé ìrẹsì lọ́ hà ó ní omu mi bàbá jẹ́ kùnú lọ́ba ha ọlọ́run tó pọ̀ lórí wọn ní òmu mi bí zobo lọ́ba ha yẹn lọ́rùn tó fẹ́ pààyàn lórí wọn ní òmu bómi bá wá ha yẹn lọ́rùn kọ́ tó náà pààyàn lórí lómi wọn ni wọn gbọ́sọ̀ dáwọ́ bíṣọ́rọ̀ bílẹ̀ máa ń gbọ́sọ̀ tẹ̀hó fẹ́mi tẹ̀ dáwọ́ yìí wọ́n ní gbogbo ẹni tí nǹkan bá pa lórí wọn ni omi tómi bá pààyàn lórí náà kọ́ ah, omi náà ni ó tún omi náà láti sògbó omi ẹ rí i pé míl bọ́lọ̀ ti ṣe dá míl à ah, ó máa ń fúyẹ́ gidigidi lẹ́nu yọ lọ kíákíá ni nígbà tó o bá mú tán ó tún béèrè fún mi nígbà tó o bá tún mú tán ó tún béèrè fún mi mílíkì ẹ tètè yóò yàn bómi tí tètè yóò yàn. Miliki tó dùn mílíkì tó má mílíkì tí ó máa lọ ní rọrùn ní ọ̀nà fún àwọn ẹni tí bá mú ń jáde látara àwọn ẹran yìí abúra fún mi wọn máa fún mílíkì lára rẹ̀ tí máa pọ̀ kódà tí wọn bá fún tí wọn bá fún ti ràkúnmí kan ìyẹn tẹ wò gbọ́ lọ kí ni ràkúnmí ń jẹ ganan tí wọn á di mílíkì rẹ̀ gẹ́dẹ́. ràkúnmí igi ẹlẹ́kùn kódà tẹ bá tún mú ràkúnmí wá ru greenland tí wàá ń bì ó lè má lè sẹ̀lẹ̀ torí ọmọ wọn pé àwọn koríko yìí ti pọ̀ jù kò báyà láàmú <laughs> torí fẹ́ràn ilẹ̀ Sahara ilẹ̀ asálẹ̀ tó jẹ́ pé koríko ewu ń bẹ ọmọ ajẹgi ẹlẹ́gùn subhanallah rakun tó bá fún mílìkì rẹ̀ adúrú tí wọ́n rí fún lẹ́ẹ̀kan náà tẹ́ máa fẹ́ bù fún yẹn wọn ò ní máa bù ń bù pé ah, bàbá ti mú agolo kan agolo kan wọ́n bù fún ọ́nà àdèmọ̀ máa mú sùn bàbá mú tó tún sẹ́kù màálù ńkọ́ ẹ wò mílìkì màálù yóò dùn jọjọ bẹ́ẹ̀ náà làwọn ewúrẹ́ yìí àgùntàn ògùn alónímẹ́lì dákẹ́ alẹ́ fún kẹ́mi bàtáyé kàdáyé ẹ̀sọ́ rẹ̀ tó mú náà láàmú pé ẹ̀sìn náà kótó di pé ẹ̀mú kọ́ má jẹ́ pé kòkòrò ń bẹ́ mẹ́ sòṣùgbọ́n mílì tó dùn tó má tí máa lọ tìrìntìrì lọ́nà ọ̀fọ̀ ẹni tí bá mú lọ́lọ́run mú jáde lára àwọn ẹranko wọ̀nyí. tọ́ àdùkù ẹ̀fọ́ lọ bí kí ọmọ wa mu mílíkì òhòrò kọ bí kí ọmọ wa mu mílíkì wọn ti pè ìhòrò náà àbọ̀yà pé kí n táwọn náà gbára dúró tó fi máa fún mílíkì mélòó gan lọ́ọ̀bà ìwọ pé kí lọ́ọ́ fẹ́ tètè ẹ̀rì pé ó tún rí à ọ̀wọ́pọ̀ kẹrin yẹn kọ́ máa fún mílíkì àgùntàn. àbí mílíkì ewúrẹ́ gbogbo wọn náà ló sì ní mílíkì mílíkì wọn náà tọ́ pé yẹn mú ò dáa tọ́. ọlọ́ni wọ́n mi ń fẹ́mẹ́rọ́ ti nàkìlì wọ́n ànáàbẹ̀ bẹ́ẹ̀ náà làwọn èso èso gi dẹ́bí wọ́n ànáàbẹ̀ àti igi ẹ̀rínàbẹ̀ igi ẹ̀rínàbẹ̀. ọ̀nà àlèso kan tó máa ń dàbí ìyeyè wọ́n máa pè ní àjàrà látara àwọn èso dẹ́bínú àti àjàrà tattaqiduna minhu sakara lára àwọn ilẹ̀ tí máa sọtí wọ́n láyà ìsọ̀kalẹ̀ ńgbà tó ti jẹ́ gbàtẹ́ tó jẹ́ láyà ìsọ̀kalẹ̀. ọlọ́run tó fi hàn pé látara tó ń da náà lè fi sọtí nítorí pé níbẹ̀rẹ̀ Islam kò pé kí máa mutí ṣùgbọ́n Umar ibn Khattab radiyallahu anhu wọn làwọn aburú tọ́tí àwọn ọwọ́ awá sọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam jọ ẹni rẹ anabi sallallahu alaihi wasallam náà ní bẹ́ẹ̀ lọ kọ́ sọ àyà kan kalẹ̀ fún wa nípa ọtí tó wọ wá sàn ọlọ́mọba sọ àyà kalẹ̀ àyà tó wà ní suratul Baqara ó ní yas'alunaka fil khamri wal maisir. قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما وما بيولي لنقوتي أتتت dáwọn lóhùn wípé ẹ̀ṣẹ̀ ńlá ń bẹ lára méjèèjì àwọn àǹfààní sì ń bẹ ń bẹ fáwọn èèyàn àmọ́ o ese méjèèjì ó tóbi ju àǹfààní méjèèjì lọ ayé alákọ̀ọ́kọ́ tó lọ kọ́kọ́ sọ̀kalẹ̀ nàtàyà yìí sọ̀kalẹ̀ ẹ mọ̀ pé rẹ̀ ni pé kẹtara sọ ma pé aburú tí ń bẹ lárọ ọtí àti ó ju àǹfààní wọn lọ kó nílà wọn ti torí gbogbo ntí aburú bá ti lọ tó anabi wa ránṣẹ́ pé Umar ọwọ akáyà yìí síbẹ̀síbẹ̀ Umar ní sọ tí ó wò wá tàǹtà nípa ọtí ọ̀kalẹ̀ fún wọn tún bẹ̀bẹ̀ àyà kejì eléyìí tó wà nínú Suratun Nisa Ọlọ́run yá ayọ lẹdí لا تقربوا الصلاة وأنتم سكارى حتى تعلموا ما تقولون أيها الواقود دو أي ولو سمعت في صلاة نيجوا تنهم ريرا تتي تافي من تن بانسو وانا لا تولي سمع بتاتي في صلاة هو سلكي متى يسوكالا تاني تنقل في صلاة باكوكي تنقل yọ wá sọ yìí pé wa alla yaqrabanna as-salata ahadun wa huwa sakran pẹ́ẹ́nìkan gbọ́dọ̀ súnmọ́ sọ́lá nígbà tó ń hún ríra yọ sọ lẹ́yìn ìgbà tí ọba pèpè fún sọ́lá jù bá rán pẹpẹ hàn wọ́n á sọ fún pétọ̀ ọlọ́run tó ti sọ àyà ìkàlẹ̀ pé ká má máa súnmọ́ sọ́lá nígbà táwọn ń ríra apá àti títí tá a fi máa ń tà sọ Umar ní síbẹ̀síbẹ̀ ọlọ́run àní àyà kan kalẹ̀ tí ó wò wá sàn nípa ọtí ẹ̀yìn rẹ̀ wá ló mú wá sọ àyà kan lójú yẹ. إنما الخمر يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون انما يريد الشيطان ان يوقع بينكم العداوه والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاه فهل انتم منتهون ẹyin olùgbàgbọ́ اتتي àtọtí àti به àtọ̀pẹ̀lẹ̀ táwọn babaláwo ń dá alẹ̀ ọlọ́run ní gbogbo ẹ̀ ìdọ̀tí ni o inú sí àṣetọ́ ni ló sì wà ẹ jìnnà sí bá a sórí ni àti pípọ́pọ́ agan ọ̀tẹ̀ ìkórìíra reni ẹni àìfẹ́ rími ara ẹni láti òun náà ní ṣetọ́ ni fẹ́ dálẹ̀ sáàrin yẹn látàrí ọtí mímu látàrí tẹ́tẹ́ títà ó sì fẹ́ lé yín máa ṣe sọ̀lẹ́ fẹ́ ti pati abẹ́ ti pati àwọn sọ̀hábà dáhùn pé ẹ̀ǹtàhẹ́yìnà ẹ̀ǹtàhẹ́yìnà wọlọ́n àti pati àti pati tó àtìgbà yìí náà ni ó ti wá yé gbogbo yẹn pé ọlọ́run ti ṣe ọtí mímu ní èèwọ̀ pátákó lóńgbòdo dídọ́ gbẹ̀ndà ìyá sọ ọtí onáà gbogbo nǹkan tó bá ti gbòyàn ńlá kárì tó sọ onílàáka ìdálá ìnílàáka yìí tó sọ ẹni tó gbọ́n tó sọ dópò lò ẹni tá a lè fọwọ́ gún tó sọ dẹni tá à ń kó fọ̀tí fún tó sọ ni dẹni tí ń fẹnu wa rọ láì nìtò tó ọtí kìí ṣe ń tọ́ da o èèwọ̀ lọ́nà mo bá kú gbogbo olùgbàgbọ́ òdodo wọ́n sì gbọ́dọ̀ jìnnà sí nítorí pé tọ́lá àwọn ọbẹ̀ ẹlẹ́dàá bá ti ṣe nǹkan kan léèwọ̀ agbọ́dọ̀ jìnnà sí nínú rẹ̀ lọ ti wà mùsùlùmí ọ̀gbọ̀dọ̀ mutí mùsùlùmí ọ̀gbọ̀dọ̀ ra ọtí mùsùlùmí ọ̀gbọ̀dọ̀ máa ta ọtí mùsùlùmí ọ̀gbọ̀dọ̀ fọtí sàlejò mùsùlùmí ọtí ọ̀gbọ̀dọ̀ fún wọn láàyè tí máa tọ́tí àbáyé tí wọ́n máa pọtí mùsùlùmí ọ̀gbọ̀dọ̀ bá wọn gbọ́ tí ìṣe pẹ̀lú mọ́tò rẹ ọ̀kadà rẹ tàbí márùwá rẹ tàbí orí rẹ àbí kẹ̀kẹ́ afẹ́jẹ́ wa ọ̀ gbọ́dọ̀ dán wò torí ẹ̀ ọ̀dọ̀ wa wa kálọ̀ bẹ̀rù ọlọ́run ọ̀pọ̀ ẹ̀mọ́ yẹ̀yàn ló ń pera àwọn mùsùlùmí ló kọ́ lásán tí wọ́n mutí tí wọ́n ń tọ́tí tí wọ́n ń pọn ọtí tí wọ́n ń fún àwọn èèyàn láàyè tí wọ́n ń lò láti fi tọ́tí kọ̀sọ́tí tó da gbogbo ẹ̀ náà ni ọ̀dà kọ̀bá àjọ ti gbóná kọ̀bá àjọ ti tútù òkèèrè ni wọ́n ti kó wa àbábẹ́lé ni wọ́n ti ń ṣe gbogbo ẹ̀ ní haram mùsùlùmí ò gbọ́dọ̀ bá wọn mú mùsùlùmí ò bá wọn ta mùsùlùmí ò gbọ́dọ̀ bá wọn rà á mùsùlùmí ò sì gbọ́dọ̀ máa fọ rere ọtí títí láéláé ṣẹlẹ̀ yìí ó sì dájú pé gbogbo àwọn tí wọn mú tí náà tí wọn fi jàrá bẹ́ẹ̀ ní ara wọn àwọn náà sáláì máa pé ntí lọtí aburú lọtí ikú apapàǹdodo kò jìnnà ní gbèrígbèrí àwọn ọ̀mùtí àìmọye àárẹ̀ ló máa ń ṣèyàn tó fi pọ̀ tí ló máa ń fà tẹ́bádélé ìtọ́jú aláàárẹ̀ táàrẹ̀ kan bá ń ṣeyín wọ́n lè máa bí kéṣekéṣe pẹ̀ mutí tí wọ́n àti máa mutí irú àmúdí báyìí kì í wọ́n lágbàlá wọn subhanallah tẹ́lẹ̀ ìtumọ̀ ti fi kákìí sára bẹ́ẹ̀ bá rí sí àárọ̀ ọ̀mù tí ń dán ọ̀n dandan tààrẹ̀ ni bí ọ̀mù tí bá sanra ọ̀ sanra fún yà ni àlàáfíà kọ́lókùn náà san rẹ̀ tó fi sanra àárẹ̀ ni níṣẹ́ la wọ́n máa wúwo bíi bọ́múbọ́mú nítorí pé kò sálàáfíà fún wa akramakumullah ẹni tí ń pọn ọtí òǹgàn sọpọ tí wà dangerous torí ẹ gbogbo àwọn nǹkan tó wà risk má ṣe nígbà tó o bá mutí torí ẹ má mutí nígbà tó o bá wa mọ́tò ìgbà wo wá lọ sí da gbogbo àwọn gáràjì gáràjì ni wọ́n kọ́ sí don't drink while you drive ìgbà wo wá lọ́tọ́ ókè tó o bá wa mọ́tò lọ́yẹ kó o mu ti fa kó o fi lọ kó sẹ́nu tírélà wọ́n ní ìgbà tó o bá wa mọ́tò ó lè mutí kó o fi fọ́ àwọn ọ̀rẹ́ rẹ̀ ń gò lórí ìgbà wo wá lọ tí mímu dáa kò sígbà tó dáa ìrẹ́gbẹ́ àti ránù orí ibú iná lórí ọ̀mùtí nígbà tó múra tó ró dẹ́dẹ́ tó ọkà dodo tó jáde tó wọ́ sísàlẹ̀ apáta tó wá jáde lọ wọ́n wò pé ní pàtàkì àfa pàtó ọmọ padà dé lábárí tẹ sí nǹkan yàmà ó ti yàgbé ara ni á adúrú bàbá adúrú yá yí yàgbé ara bẹ́ẹ̀ ni ọtí ò ní bírèkì ìjánu ti já bàbá ti mutí ìjánu ti já ẹ má tẹ̀sí sọ ẹ má sọ̀rọ̀ ọ̀tọ̀ yọ máa wá ní sùúrù tí ò sí ní tó lè kó ń jà nù torí àwọn tí gan ti máa jẹ sòfò tó lẹ̀ bíi sábà láwọn ń ṣèdíje pa àwòye ẹni tí ó lè mú gòtọ́ pọ̀ jù wọ́n ti wá dẹ sòfò tó lẹ̀ pé bítọ̀ ọba wa kọ́ máa wá sí àwọn máa da kìíní yẹn sòdù subhanallah wọ́n yẹ fọtí fí báyìí náà sáwàdà. nísìn kápẹ́ ìyá kan ti ń dín àkàrà ta bọ́mọ rẹ̀ bá lọ tó bá ó lè má kàrà ó lè mú dòǹdó kó ntí ọkàn nígbà ni pé kọ́dá yòó ń yà gbèsè lórí àtẹ mi gbèsè bí rẹ̀ bá kò burú náà pé kọ́ ma wọ́n náwó kan búrẹ́dì ìyáwó wọn lọ sí eléyìí lónìí o dojúmọ́ ló mú búrẹ́dì ọ̀fẹ́ fìdí ní wọ́n lẹ̀ ọlọ ìyókù ọ̀pẹ ìyókù ọ̀pẹ wọ́n jẹ̀ yìí bí ìtìyà ti ń ta pẹlẹbẹ kọ́ kọ́mọ wa mú pẹlẹbẹ méjì pé oúnjẹ ẹ̀fẹ́ fi gbára gbóná ẹ́ yóò pé mọ́bàtí mi jẹ́ ok wọ́n bá tara yé jẹ́ ni yóò fò ìyókù pẹlẹbẹ wọ́n sì ń ta fáwọn èèyàn bọ́lọ́kadà bá ti lọ láàrọ̀ pẹlẹbẹ mélòó ni a bá yín mú bàbá ń ta ẹgbẹ́ pẹlẹbẹ mélòó lẹ́ gbà aláàárọ̀ sẹ́yìn náà ní gba pẹlẹbẹ ìyá ń dé èèyàn ń tún pẹlẹbẹ ntí ọkọ̀ di pẹlẹbẹ gan lọ dáwọ́lé o wọ́n tún kó kadé wọn lẹ́rù jẹ̀jẹ̀ abẹ́rẹ́ nǹkan mẹ́ ẹrù jẹ̀jẹ̀. <laughs> wọ́n tún gba orí agbóná ọmọ wa kó dédé àtẹ ẹ̀yà wà mami ẹ bá nawọ́ ẹrù jẹjẹun sẹ́nìkan ló ń fẹ́ ra ni àní ẹ bá nawọ́ ẹ̀ à ilé bá nawọ́ ẹ̀ báwo òun náà fẹ́ lọ dánwò ni áà má dánwò ò ní sórí ibú ókè àwọn olórí ibú lọ tà ọ̀fẹ́ kára yóò sórí ibú sọ̀bọ̀ àrùnwọ̀ torí ẹ̀ ẹ̀ wá rí ọtí tí wàá gba yìí kan láwọn àwùjọ wa báyìí gbogbo olùtẹ bá ti fẹ́ wọ nàìjíríà yìí ọtí ni wọ́n fi pàdé yín wọ́n ti ra gbogbo kíní ẹ wọ́n ti ń pè ẹ billboard yẹn wọ́n ti ra gbogbo ẹ tí wọ́n kàn lé ọtí máa lọ oríṣiríṣi ó kọ wọ́n lè pé the chairman wọ́n lè pọ narebu wọ́n lè pé ẹsẹlẹǹsì abẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ́ dákọ̀ lúnà tí èso ti ni wọ́n kọ́kọ́ polówó ńgbà tó wọlé tọba mu wa nàìjíríà ọgbẹ́ ọ̀rọ̀ tí náà ní lọ́tùnú subahánàlá pípé ibi tẹ́ ń wọ́ lọ yìí o àwọn ọmọ tí náà kún bẹ́ẹ̀ o ẹ má rò pé ibì kan jẹ́ maka ní nàìjíríà o àwọn ọmọ tí wọ́n kún bí kíbi o ìtumọ̀ rẹ̀ ni ẹ má tí wọ́n lọ ilé ọba ní gbogbo òlú kọ̀ọ̀kan nílẹ̀ yorùbá àfà ẹ̀rì signpost kan tí wọ́n fi ń polówó gbogbooro wọ́n wá ya ògúngúrú bẹ̀ wọ́n tún lè ya fọ́tò ọba lóhùn síbẹ̀ wọ́n á sọ pé ní táwọn bá bá wọn fi máa bẹ lọ́nu àbí òye wa bọ́ọ̀ bí ọba yọ ọkọ lọ wọlé àfin ọba lóyún ilẹ̀ yorùbá yìí gbogbo kọ́nà tẹ bá wà kọ́dà kọjá pé lóyún sọrí nù àwọn olóògùnkúrò wà ní débẹ̀ adúpẹ́ fọlọ́ wọ́n fẹ́ rí irú rẹ̀ ńlẹ̀ yìí wọ́n rí atẹ́gùn àgbè wọ́n rí i pé ààfin sọ̀hún o wọ́n á fò gbogbooro bẹ̀ ọlọ́run bá ní kátẹ́gùn òwò wọ́n tún tún rí pé tí ẹṣin bá dáni ní tọ́ba dáni tọ́ba dáni jàkadì àtúngún ni àfa wọ́n tún tún gùn ó tún dá wọn. wọ́n wá gbé lọ sọ́nà girama sukulu abẹ́yẹ̀ òrì wọ́n wá láàfin sọ̀hún àwa wọ̀ tún àwa wọ̀ sí pé àbí sọ̀hún ti kókó láàfin wá bí mi. <laughs> subhanallah gbogbo olùtẹ bá lọ nílẹ̀ yorùbá bẹ́ẹ̀ sì rí ní kí mú ilé àfihàn ọba wọn ògógóró ìlànà ńgbà tán bá wa mutí yó tán à ń fọ ní ngòsè máa yáyàn lẹ́nu wọn á ní ọlọ òdi ọtí ibẹ̀ wọn pa sí kí ní yáyàn lẹ́nu bẹ ọtí mà la pè tó ẹgbẹ tó bá ti mú tó ọmọ wò ti dé ní oṣù pa kọ́dọ̀ ó tún máa wò pé tó ni tí ò kú ni ẹ tún padà lọ àlùkù ẹ lùkù ni pé ntúmí àní ẹgbẹ̀mí lẹ́nu ẹ̀ ńgbà tó ju wèrè bá dá sọ́wọ́n pé apààyàn lánàá lọ́ba túlẹ̀ so torí ẹ̀ wọ́n ní lùkàn ìlú yìí náà ni lùkàn báwo ìlú yìí ni wọ́n ní ládùúgbò kan mẹ́ o ìgbà tí àwọn ọ̀mú tí wọ́n gbà yóò tán gbà yóò tán àgbọ̀ ọ̀mú kan òun á lówó wọ́n á ní kí gbé ìgò sinapu kan kún gbé wa tuntun wọn á gbé kalẹ̀ wọn wá ní ẹni wọn bá lè dá ládàtàn láì ń kọ́ tí ó sì ní sẹ́nu dúró àbá yóò gba fifty thousand sẹ́wọ̀n pé gbogbo ẹ̀ ní ìjọ ọ̀gùn sí lójú ńgbà tó yẹ pé kò kúkú kówó kan jọ tẹ́lẹ̀ náà àpá burúkú ni ọwọ́ ata ẹ̀mí rẹ̀ fún fifty thousand èyí tí ó kù ọbọ wájú ó ní wọn bọ mú ètò ìjẹ wàá tún mi jù wọn ló kọ mùsùlùmí ní jẹ wọn bá gbé gbolé ọ̀daràn lọ́wọ́ àfa ní bá ń dà ní bá ń dà àwọn awèrè wọn bá ń gbósùbà fún ọkọ ọmọ akọ ọkùnrin ọmọ ọkùnrin ọmọ àjànàkú bí tẹ́lẹ̀ náà kò ní yàrá ẹ tá la àjànàkú tó bí wèrè àfa ọ̀dà gbogbo ń ta wíì kò sì gbẹ́kọ́ kí ló gbégò kalẹ̀ sí tí wọ́n fún fifty thousand ní kọ́ba bẹ́ẹ̀ <laughs> àti kọ́nà ń dúró de kọ́ gbowó ni ìkọ́ba bẹ́ẹ̀ owó kọ́ títí owó ẹ̀jẹ̀ ẹ bá dì ó di bọ́wẹ̀ wọn àwọn dìndín kò dìde bẹ́ẹ̀ àwọn bá ní wọn lọ deposit fifty thousand ó dàbí ìgbà tẹnìkan ti salami igbó náà ti pa fifty <laughs> wọn ní wọn deposit fifty wọn á deposit fifty tọ àwọn náà bá yí sọt yí sọt ẹ kí ló mú kí ló ṣe kí ni ìtúpọ̀jù náà jẹ rẹ̀ kìnìún ẹ wá jó jáde náà ni ẹ jó kìnìún orí ibú ipò ẹ tí nǹkan bá ti wọlé àti jó ọ̀hìn rọrùn má ẹ kìnìún owó tá ti owó ti ń jó àfa nígbà tí lè ma ọ̀nà tí òru ń pa bàbá tó ní wọ́n san fífi láti gbókù rẹ̀ sẹ́rí kó jèrè èló lọ́pa èló wọ́n san subhanallah alazim ọtí ti wá jàràbà àwọn èèyàn tó bá láwùjọ wa tí nǹkan àbánújẹ́ bá dé bá wọn ọtí wọn fi yanjú ẹ̀ tí nǹkan àdùnnú bá dé bá wọn ọtí wọn fi yanjú ẹ̀ wọ́n lè gbèsè ti àwọn àfa kan síwájú wípé wọ́n bá wọn so igi wípé ah, islam làwọn ṣe islam làwọn ṣe táwọn bàbá bá ti ní ah, kíní kan rọ́bà náà àfa wọ́n kàn rí pé wọ́n ti tò tébù ni ọtí ti yí kálukú wàlà hawla wàlà quwwata illa ọtí ti jẹ́ gbà yàwó là o àwọn ò lè máa ṣe ìyàwó bí akọ̀fọ̀ àbí òye ni àwọn mutí àwọn fi olúwa àbẹ́ rí nǹkan mẹ́ olúwa tó ní kẹ́ ẹ máa mutí kẹ́ ẹ fi yàn ẹ gbádùn ara yín bẹ́ẹ̀ ni tán bá bímọ bẹ́ẹ̀ ni tán bá láwọn ń sílé ẹ gbọ́rú èdè tán máa pè ní tẹ bá ra mọ́tò àbẹ kọ́lé àwẹ̀ o tí omi ọṣẹ wọn ò fi wẹ̀ ọ̀dọ̀ ti tẹ́lẹ̀ ni ìwà àwẹ̀ o ìtumọ̀ rẹ̀ ní káwọn mutí àwọn mutí lórí ntí kókùnù kalẹ̀ wọ́n máa bínú ni kùnú báwo àbí zobo aláwọn ọwọ́ nǹkan pípọ̀ lọ kó start start start start gólda kókó kíní kalẹ̀ àfa bọ́mọ bá tún ló ń kọ́ tẹ́ yóò firi ọ̀gá ó tún sírò pé àfikẹ́ ẹrù gbogbooro àbí wọ́n ṣe bẹ́ẹ̀ lẹ́yìn tọ́ wọ́n lọ gbogbooro ẹ̀ ra ògbogbooro wa ògidì ògbogbooro pé awúwẹ́ ah, ọlọ́jọ́ tá a wí ìtumọ̀ awẹ́ tá a wí nù awọ àfa àfikún ló pé rẹ awọ ọtí tọpa ṣe kíní kan tó farabalẹ̀ ó tún farajẹ gbà kúlẹ̀ náà ẹnì kan ní kò sí kúnlẹ̀ la gba àwọn ti gbà pé dọ́bálẹ̀ dọ́bálẹ̀ wọ́n mú wa mú tọ́ḿbìlà tí wọ́n ti da ògógóró sí pé ó sì iṣẹ́ láti là ọmọ tí fa <laughs> ọba jẹ́ bíríkìlẹ̀ yá ni ọkọ ò ní kọ lẹ́sẹ̀ ada kò ní kò ní sa ọ iṣẹ́ yìí wọn náà fi ọmọ lọ ẹ bá ń gbogbooro yóò tún dalè lórí àwọn ìyá náà tún máa ti àmì àmì lórí ògógóró òfò subhanallah sọmọ wa sọ fọkà pé mùsùlùmí là wá o àwọn ẹmọ gbogbooro àìsí gbogbooro ṣàdúrà pé àjọkọ ah, ọmọ yìí ò ní kò ní firi báwọn ti gbà lọ́dọ̀ àwọn ọ̀gá àwọn ẹnu òfò tó náà fi sẹ́ lọ́mọ tí ó fò lọ́wọ́ tó náà tó fẹ́ lọ́mọ tí ó fò tí ó fi lé lọ́wọ́ pé àbẹ́ bá rò gogoro àbọ̀bà lọ fírì lọ́dọ̀ ẹlòmíì o àwọn ọgbà àfikẹ́ wọ́n fò gogoro wẹ ọmọ ọlọ́mọ ọ̀kan fẹ́ ṣe fírídọ́ọ̀mù ọwọ́ àrísí gbogbo èèyàn tó yí ọtọ́ jálù fún wọn ojú kálukú wọn ti wá kọ́rẹ́ lọ pé tí wọ́n bá fi bí ọdá tó ọ̀gá àwọn tiwa ó tiwa gbó gògòrò lọ́wọ́ rẹ̀ wọ́n gbọ̀n pé hmm? ah! ń lọ́kọ́dá á mò ń ṣe ń gbó lẹ́yìn àwọn kìíní tó tẹ̀lé ọ yìí a ní ìdájọ́ olórí ni àbáwọ̀ dálẹ̀ hmm, á dálẹ̀ <laughs> àwọn alùpùpù náà náà wá sọ pé àtijọ́ ah, dá sí lórí ọ̀nà bàbá dá sí lórí á dálẹ̀ wọ́n ní àkílódé ah, tẹ̀ àtijọ́ dálẹ̀. gbogbo ẹ gbogbo ẹ ní ọgbọdọ sí ká lò gbogbooro fún ẹ mú nǹkan rẹ yín fún òun ti dàkúdà wọn yá rẹ àti bàbá rẹ lọwọ o tún ní dùn kí ní dùn bẹ ẹrù jẹjẹ a wu àwọn orúkọ kan tí dẹ́rù so wọ́n á sọ bẹ́ẹ̀ pé ẹrù jẹjẹ ni ẹ̀ pé ti mú tó ojú rẹ̀ akramakumullah bẹ́ẹ̀ náà níbo mi ìjẹ bá tún lẹ fẹ́ fẹ́ yàwó wọ́n wá lọ kọ gbogbo àwọn ẹrù ọ̀ràn wọ́n tún lẹ ní sinapu gò méjì ọ̀mùtí lẹ́yìn ni pé apàṣẹ gbàlẹ̀ wa nù ìṣèlú ó ní dàlú fáwọn bàbá wa ti ṣèlú à àwọn bàbá yín ò rí nǹkan kọ ògógóró táwọn bàbá yín ìkọkùnú láì dípò rẹ̀ á ẹ má dán o subhanallah torí ẹ̀ ló ti jẹ́ pé kí ló dé kí ló dé kí ló dé gan tó ti wá jàrá ba àwọn èèyàn tó báyìí láwùjọ tiwa tá ń lọ tí òfò tá ń lọ tí àdánù torí ẹ̀ nítorí àwọn ọba ẹlẹ́dàá bá ti ṣe léèwọ̀ dandan ní ká sí tọ́lọ̀ wọn bá bá ní kinní kan ọ̀dà èèyàn máa kéèsì ìní máa wù àwọn èèyàn nítorí wọn bá ti ní kí wọ́n má sí ní máa wù wọn jù eléyìí náà tún jẹ́ tẹni tí lọ báyàwó rẹ̀ sùn lọ́sàn-án Ramadan ó ní ara òun ò tiẹ̀ ara òun ti lélekule náà ni à ó yẹ kọjá pé ọkàn àbùkù níkànkùkà sára rẹ̀ ó fi rọ̀ nírọ̀kúrọ̀ òun alára ti lélekule lọ́sàn-án Ramadan bẹ́ẹ̀ ni tó bá kọ́ lọ́nà lónìí kí wọ́n máa mutí wọn ò ní mú tó bí wọ́n ṣe mú ìwà láàyè nítorí gbogbo ńtọ́lọ̀ ní ká sí síbẹ̀ rí báwọn èèyàn ṣe ń sá fún wọn ò ní fẹ́ sí àmọ́ ńtọ́lọ̀ ń bá ti lóun ọ̀fẹ́ ilẹ̀ rí ká múra sí ọlọ́run ní kò burúkú ẹ jẹ ewúrẹ́ kò burúkú ẹ jẹ àgùtà ọ̀tọ̀kẹ́ ẹ ràkúnmí ọ̀tọ̀kẹ́ ẹ màálù ìṣe táwọn èèyàn fi ń dáwó sí nǹkan ọ̀sìn èló là ń dà sára àwọn àgùtà wọn yẹn àwọn màálù àwọn ràkúnmí lẹ́gbẹ̀ẹ́ iye tí àwọn ọ̀daràn ń dà sára à ń sìn ẹlẹ́dẹ̀ ẹ̀rì pọ́tírì tó máa dá lẹ̀ fẹ́lẹ́dẹ̀ yóò lọ dìrín dìrín ni wọ́n tún máa sọ pé ọ́ ah, ẹlẹ́dẹ̀ gan-an ni ó ní ìrẹ́mi ìpọ́nmi dòǹgbẹ́ torí pé o lè bímọ ogójì lẹ́ẹ̀kan náà ọmọ àdánù bó bá jọlọ náà ló máa sìn ẹ̀ ní pọ̀ tó bẹ́ẹ̀ ń di rẹ̀ ntọ́lọ́mbà ti lóun ọ̀fẹ́ náà lẹ́rìí táwọn èèyàn pọ́ndì rẹ̀ ntọ́lọ́mbà ni kí wọ́n máa ṣe ẹ̀rì tí wọ́n ní fẹ́ yàbẹ̀ kó láti wá fẹ́ sóríire jàmá ẹni tó bá sóríire yóò dènà sí ntọ́lọ́wọ́n bá ọ̀fẹ́ yóò máa ṣe ntọ́lọ́wọ́n fi pa láṣẹ kọ́lọ́wọ́n bá kó wa ló lóríire. inna fi dhalika la ayatan liqawmin ya'qilun ọlọ́run tó kọ́ wa bá ń ṣe ń ṣe látara ń tọ́ da ń di ń tà ń fẹ́ pẹ̀lú yọ̀ǹda rẹ̀ àmì ń bẹ́ẹ̀ fáwọn onílàákà yìí. the so called science and technology tó bá jẹ́ pé ọmọ èèyàn ọba ń ronú dáadáa ni àwọn ẹni tó ń ṣe sciences tó ń technologies àwọn lọ́yẹ̀ fún ọgbọ́lọ́ǹbọ̀ jù nítorí pé ẹ rí i pé àwa tó jẹ́ pé àbá wọn kópa nínú àwọn nǹkan tá à ń ṣe gbogbo ń tá à ń ṣe là ń kọ ààhin pé ah ọlọ́run ti kọ́ mi èèyàn báyìí ọlọ́run ti fọ́ mi èèyàn sí báyìí ọmọ èèyàn tọ́lọ́run wá fún ṣeun nínú gbogbo ọmọ èèyàn kẹfẹ́rí lẹ́wàá rẹ̀ ti torí pé làákàyè ó ti jọ́ lójú ìtọ́lọ́run fún ṣe yóò ti tán jẹ́ èmi mo tó báyìí èmi mo dà báyìí ìní ń dà wọn láàmú sàṣà wọn lẹni tó jẹ mùsùlùmí sàṣà wọn lẹni tó gbọ́ náà bọ̀ torí ẹ ẹ máa kíyèsí o gbogbo ń tọ́lọ́ wọn bá ń fún yín sí o àdánwò ni o bóyá tara rẹ̀ gbọ́ lọ́wọ́ bá gbọ́ ni o àbẹ́ tara rẹ̀ ṣàìmọ̀ orí sọ́lọ́ wọn bá wa. ọlọ́run bá dárúkọ làákàyè ń bì torí làákàyè lọ ga jù nínú tọ́lọ̀ ń ṣe sí wa lára torí ẹ̀ lọ́lọ́run bá ṣe ní gbogbo ń tẹ́ mú tí ó ba làákàyè yẹn jẹ́ ẹ gbọ́dọ̀ mú gbogbo ń tẹ́ jẹ tí ó bọ́pọlọ yín jẹ́ ẹ jẹ́ ẹ fi ilẹ̀ dìgbà tẹ́ ẹ bá dà lìjànà tẹ́ ẹ bá dà lìjànà gbogbo ń táwọn ọ̀daràn mú láyé tí wọ́n ṣe bá ń gbádùn tí wọ́n ń jìyà sánsàn èèyàn jẹ ti gbádùn nínú àlùjáde ẹ gbọ́dọ̀ mutí láyé bá wá rògbò mu lásán ẹ ti gbàdájọ pé mutí ẹ gbọ́dọ̀ rògbò mu pé mutí ẹ wo kí làwọn kíní burúkú ìmù wọn náà ti di kíní burúkú nù nítorí pé òfin Ọlọ́run sọ pé má haram. nítorí pé ìgbà tẹ bá mú tọ́ba pọ̀ kó tó mú yín hún ríra tẹ bá mú kékeré rẹ̀ náà haramu torí rẹ̀ ẹ gbọ́dọ̀ rògbò mu. toba po ko to mu yin hun rira te ba mu kekere re naa haram tori re e gbodo rogbo mu oloni wa awha rabbuka ila an-nahli an ittakhidhi min al-jibali buyuta ṣẹjọri min ash-shajari wa mimma ya'rishun. olùwà ẹlẹ́dàá rẹ̀ allah. ọ̀ránṣẹ́ sí oyin pèsè kó ọ̀rán màláìkà yẹn ni kọ́ lọ́wọ́ bá fọ̀nà mọ́ ìmẹ́sí ọ̀sẹ̀lẹ̀ sóyin látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run fi mànà wípé anìtàkìrì mìíràn jìbẹ́ẹ̀lì bòyòtà pé wọ́n yin kọ́ ilé rẹ sára àwọn àpáta àpáta àpáta àwọn àyè tọ́ga tọ́ga tọ́ga ibẹ̀ ni kọ́ máa kọ́lé sí ẹ rí àwọn oyin ó lè jẹ́ pé òkè àpáta lọ́n ni wọ́n lọ kọ́lé sí báwọn oyin sì ti ṣe wà wọ́n lọ́ba ọbabìnrin tí gbogbo wọn máa sọ. So, tó náà máa jayé ọba láàrin wọn gbogbo nǹkan tó bá fẹ́ dojúkọ ilé wọn pẹ̀lú ewu àwọn bàtálíọ̀ wọn bẹ́ńlẹ̀ rẹ́gẹ́dẹ́ nítorí pé gbogbo ẹni tó náà bá forí jálé agbọ́n dandan ni kí àtàrí rẹ̀ kó di kókó wọn gan débi òní máa ti ń dùn mọ́ ọmọ àjàjà kó tiẹ̀ jẹ́ pórì rẹ̀ wà ń fífá yóò fi tètè ṣe déédéé ni. <laughs> torí ẹ̀ àwọn oyin wọ́n ní tá a bá tara wọn kẹ́kọ̀ọ́ á lè tòótọ pọ̀ nílé ayé oníkálukú pẹ̀lú sẹtàn fún ẹnìkan gbàtẹ lómìn oníkálukú etí sì mẹlẹńdì tẹrẹ àwọn oyin àyè tí ẹni tí wọ́n ń pọ̀ tí ó ti wà lábẹ́ ààbò tó péye lọ́lọ́wọ́n bá fi wọ́n mànà lọ sí di pé wọ́n máa kọ́lé sí ní òkè apáta lọ ẹni tó náà bá fi òkè apáta lọ wọn náà gbọ́dọ̀ ṣọ́ra rẹ̀ gidigidi lọ́lọ́wọ́n á ti ń gbọ́ yàmùyàmùyàmù tọ́ tìmọ̀ pé nǹkan ṣe tapata yẹn kọ́ wá jẹ́ àpèjúwe wàmí nà ṣẹ́jàrì àtàwọn agi òkè gilọ́ọ̀ ẹ̀rì táwọn ẹyin tó bá rí kótó tó bá rí ihò kan lára gé wọ́n lè kọ́lé bẹ̀. tó wọ́n ti sẹ́ẹ̀tì àwọn ọmọ ogun wọn bẹ̀ lọ oníkálukú wọn yóò lọ máa mú orí tiẹ̀ wá yóò máa pọ̀ lẹ̀ kálukú wọn máa mú tiẹ̀ wá yóò máa pọ̀ lẹ̀. ọlọ́run á fi àwọn òkè ńláńlá ṣàpèjúwe ó kárí àwọn ilé ńláńlá náà tí ilé bá ga ga ga ga ga. ga táwọn oyin bá fi lè ráàyè lókè rẹ̀ wọ́n kọ́lé bẹ̀. irú manara ara mọ́sálásí lókè rẹ̀ lọ àìmọye táwọn oyin wá ń síbi tí wọ́n wá in thousands tí wọ́n kọ́lé síbi àwọn ọmọ wáyé tó ga tó jẹ́ pé ẹnìkan ò ní lè tampa pẹ̀lú nǹkan tá a máa ń pọ̀ bẹ̀. bẹ́ẹ̀ náà ni lára àwọn igi tó ga tó ga tó ga bẹ́ẹ̀ làwọn oyin máa ń ṣe ọlọ́ni wa mi máa yà àrèsùn ọlọ́ni tún kọ́ yín wípé kó tún sọ àyè tó mi èèyàn ti kọ́ kalẹ̀ láti fi máa sọ di oyin kó tún sọ dilé ọlọ́ni tún kọ́ oyin bẹ́ẹ̀ káàdì pé nínú agricultural science yín ẹ̀yin gan ẹ̀lẹ́fọ́ ara yín máa fara oyin tàtọ́wọ́dá omi yẹn tẹ́ gbé sí àyè kan tó ga àwọn yẹn máa rí i pé à ah, ẹ ti ẹ ti gbé ọ̀nà kúrú fáwọn kò sí wàhálà ẹnu káwọn kan máa pọ̀ níta àwọn bá ti lọ mú wá ni so ẹ̀yin náà sì máa wò pé àwọn oyin gan wọn ò fún yín ní wàhálà ṣe sàkúté tẹ kalẹ̀ ilé tẹ ẹ kalẹ̀ fún wa ibẹ̀ náà ni wọ́n á ń pò yín sí fún yín ọlọ́run ọba ló ṣe bẹ́ẹ̀ o ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ níta ẹ lè fi sọ̀rọ̀ o torí wàá jẹ pé tàkúté tí wàá jẹ kalẹ̀ lóyún ó tún máa wá pọ̀ oyin rẹ̀ sí kò lè ṣe é sí. ثم كلي من كل الثمرات ọlọ́run á ní wọ̀nyí gbogbo àwọn èso ní kó máa jẹ látara oyin ó lè jẹ látara àgbàdo ó lè jẹ látara ọkà bàbà ó lè jẹ látara jéró oyin ó lè jẹ látara àwọn ewéko ó lè jẹ látara àwọn òdòdó lóríṣiríṣi gbogbo òdòdó pátá oúnjẹ ló jẹ fún oyin ẹ̀rí tó yan ọmọ ọkùnrin yùmùyùmù ọ̀nwá tí lára rẹ̀ jẹ fàṣlókè sọ́bọ́lá rọ̀bìkì lólólá ìwọ̀nyí máa rìn ojú ọ̀nà olúwa rẹ tó là kalẹ̀ máa rìn lẹ́sọ̀ nǹkan kan ò ní di ọ lọ́nà torí kíkí ló lè di oyin lọ́nà àfẹnitọ́ bá fẹ́ kábọ̀ wọ́n máa rìn ojú ọ̀nà olúwa rẹ máa rìn ní rọrùn táwọn yìí bá ń kóra wọn bọ̀ sẹ́wọ̀n pé ńgbà mí tóyin bá ń kóra wọn bọ̀ ẹ̀sì bí ẹyẹ ńlá kan ní bọ̀ níbi tí wọ́n pọ́ dé wọ́n sì ṣera wọn lóṣooṣù ọ̀wọ̀ wọ́n wá sọ pé kò síbi tẹ́ gbà <laughs> oyin lè túlù sírò àwọn oyin tẹ́ wá sọ pé kò síbi tẹ́ gbà gbogbo yín náà ti kóra yín ta pé ẹ fẹ́ fìjà pẹ́ ta pẹ̀lú oyin oníkàlùkù yín ọgbà fọlọ́ so torí ẹ ọlọ́ọ̀ni ìwòyìn máa rìn rẹ lọ kò sí tó tó di ọlọ́nà ee ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ mo gbébọn lọ́wọ́ kò tó bẹ́ẹ̀ ó tulẹ̀ mélòó lọ́ fẹ́ pa oyin wo ṣé oyin wá dàbí erin tó lọ ṣùtì ọ̀tá rẹ gan tí máa ti ń bọ̀ yẹra fún kọ́ máa lọ àwọn wàá dojú kọ bàbá oníbàn <laughs> àbádà pé màá sa yín pa ni ẹ̀yin kìíní yà sá kìíní pa àwọn yòókù ẹ wá wo wèrè tọ́yọ̀ àdásóyìn bẹ́ẹ̀ náà ni fúlàní ń kùmà ọ̀rọ̀ àlọ́ wọn na gbogbo yín pa ni na kí ni pa torí ẹ̀ tóyin bá ń bọ̀ kò sí tàbí ṣùgbọ́n ibi kò sẹ́ni tó lè di lọ́nà yóò máa lọ rẹ̀ ni kò nídìí pé sọ́jà kan kílẹ̀ àwájú àwọn gan bàtálíọ̀n kò nídìí pọ́lọ́pàá kan tẹ sàárín nìkan wíwíwíwí pé kíni àwọn gan fúnra wọn wọ́n tó ń fèrè torí ẹ ẹ máa rìn lójú ọ̀nà olúwa yín lẹ́sọ̀ láì jẹ́ pé ẹnìkan lè dì yín lọ́nà. yakhruju min butuniha sharabun látara bíi ni orúkọ súra ìtìwá o wa awha rabbuka ila an-nahli iná ni wọ́n ti pè ní suratu an-nahl súra oyin ọlọ́ni nǹkan mímu ó máa ń jáde láti inú oyin kí lóyún jẹ kí lóyún pọ̀ oyin jẹ àwọn èso oyin jẹ ọfàmù látara àwọn òdòdó nǹkan mímu mukhtalifun alwanuhu tọ́jú oníkọ̀lọ̀kọ̀lọ̀ ń jáde látara oyin òun náà là ń pè ní alàásàl oyin èdè Yorùbá ha. Ọha, kòkòrò yùn alóyin nítorí tó mú jáde náà kọ ọha, èdè yẹn ha torí ẹ sọ pé mo ròyìn bọ́ bá ti lò láfi mọ̀ pé kòkòrò lórí mo mọyin àbí òye kìí ṣe tó fò ló mu ayé ha àmọ́ èdè mi èdè mi fẹ́ ibi èdè lárúbáwá oyin rẹ̀ kí ni jẹ́ oyin tó ń pọ̀ jáde ńkọ́ aláàtẹ̀lẹ̀ tó ìdí tàbí máa ń sọ pé they hand ẹ̀ tẹ́ máa ń ṣe translation àìmọye nǹkan láì nílé túmọ̀ lédè mi torí pé bó ṣe rọrùn lédè tẹ́ǹtì fẹ́ túmọ̀ nǹkan o pé wọ́n lè lo oríṣiríṣi gbólóyè kò sí lédè tá a fẹ́ túmọ̀ nǹkan bẹ́ẹ̀ láti máa fi làákà ìjọ pọ̀lọpọ̀ iná láti sọ pé kí n translation lè reflect original láéláé kò lè reflect original láìláì yọ kẹjẹ pé ó súnmọ́ ó súnmọ́ pé bóyá nǹkan ń sọ súnmọ́ àmọ́ kó nǹkan gan ni náà kò lè ṣe torí ẹ̀ ló ti jẹ́ pé láì john tí àwọn lárúbáwá tí wọ́n máa ń fi ránṣẹ́ láti misra nǹkankan tó wọ́n máa ń ṣe wáàzì ká lọ́jọ́ júmọ́ wá bí bídíà yẹn níta máa ń ṣe síwájú sọ̀látù jùmọ̀ yẹn àwọn náà máa bá wọn ṣe torí bídíà pọ̀ mísírà náà wọ́n máa ṣe ká nígbà táwọn kú tọ́nu so àwọn afáàyàn máa ṣe ká tó ń bá wọn sọ̀rọ̀ nídìí lárúbáwá àfáà tí wọ́n á ní kó túmọ̀ rẹ̀ yóò ti lẹ́nìkan pé máa ń tẹ̀lé ká tí wọ́n máa túmọ̀ rẹ̀ ẹni tí wọ́n á fẹ́ túmọ̀ rẹ̀ tó bá gbọ́ nítorí pé káà irú Yorùbá wo ló fẹ́ lò fún un nítorí òun gbọ́ yìí káì ní ilé o àbí òye yọkàn sọ̀rọ̀ kan ni tó bá sọ̀rọ̀ kan tó bá yà ní ẹ̀rẹ́ ní táwọn kí ẹ̀rín má lẹ̀ lárúbáwò máa wò pé ọ̀rọ̀ wò mọ̀ sọ ni <laughs> èmi ò sọ̀rọ̀ ẹ̀rín kankan ká nípa àwọn èèyàn lẹ́nu àtò nítorí ẹ̀ bá ṣe translation náà wà á pàṣẹ wọn tí ò bá fẹ́ gbé méjèèjì dáadáa ẹ̀ mọ ẹ̀ fọmbulization ẹ̀ mọ ẹ̀ error. tí wọ́n máa kọ̀kọ́ púpọ̀ tí ọsọ máa sọ sọ́kúsọ ní tí wọ́n sọ tí wọ́n yún ni sọ bá torí èdè Yorùbá bí èdè míì náà ni. so àwọn Haúsá gan ń zuma zuma náà ni zuma zuma náà àti àti zuma zuma mo rò pé yé àwọn èdè yẹn ẹ̀hẹ́n ẹ̀rọ àwọn òyìnbó àwọn bíi wọ́n ní so tí wọ́n tún rọra fẹ́ ń bẹ̀ so àmọ́ àwọn èdè tiwa ara research tó yẹ ká máa ṣe nù tọkàn jẹ́ pé àmàjú ká já màlá lọ ká sì tún jọba ẹgbẹ̀gì mo rò pé yé láwọn èdè míì àwọn ṣe research lórí èdè wọn jojúmọ́ ntí ò lóko ni wọ́n create ẹ̀ wọ́n sì sakuléètì rẹ̀ tí gbogbo ẹni tí sọ èdè yẹn gbà bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe lónìí léde lárúbá dòní gbogbo ntí wọn ò rí wẹ́ẹ̀dì fún léde lárúbá wọn create ẹ̀ wọ́n ti dá àwọn àpéjọpọ̀ bíi mẹ́rin sílẹ̀ ní gbogbo ilẹ̀ lárúbáwá pátá tí gbogbo lárúbáwá máa ń gbọ́ tí wọ́n bá sọ àwọn ló ń ṣe dictionary tuntun jáde torí rẹ̀ èèyàn fẹ́ wà current àwọn dictionary tuntun tuntun yìí tí wọ́n ń ṣe jáde ẹ̀ ní tàtún tàwọn tàwọn ayé john náà torí pé word tuntun lè tún ti jáde tọ́yẹ́ pé a máa lò fún kaba yìí èsèkítọ́ kan máa sọ lárúbáwá dùrẹ́dì wọ́n máa sọ lárúbáwá mọ̀kọ́mátì tó rò pọ̀ sédè ní gbogbo yẹn kan máa wọ ọ̀ràn pé eléyìí ó ti kú wọn ò tí ì sin ọ̀ sọ̀rọ̀ èdè yẹn má ṣùgbọ́n náà lọ́ọ́ kéde tiwa náà rí ó yẹ pé kí flexibility ọwọ́ àǹdè lọ́nà tó fi jẹ́ pé àwọn ẹni tẹ́ láwọn ń kọ́ èdè yẹn wọ́n lè máa ṣe research research research tí wọ́n fi máa create àwọn gbólóhùn tuntun tuntun tuntun tuntun tẹ́lẹ̀ wọ́n fi fẹ́ àmójú kan náà la dúró sí ìdáàbá ti gbọ́ káwọn bàbá ọwọ́ sọ bíi kinní báyìí bíi nǹkan báyìí ni wọ́n ń sọ bíi nǹkan bíi kinní kò lóko òun náà gbọ́dọ̀ lóko torí ẹ̀ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ní ntí máa jáde nínú oyin nǹkan múmu ni tí àwọ̀ rẹ̀ tọ́jú oríṣiríṣi ẹ̀rí pé bẹ́ẹ̀ náà lóyin tí wọ́n bá doyin sínú nǹkan nìsí ẹ̀rí kọ́lọ̀kọ́lọ̀kọ́lọ̀kọ́lọ̀ náà iná làwọn ẹni tí wọ́n fẹ́ fún aládàmàdì oyin mu làwọn náà lò wọ́n kàn lè lọ parí ké wọ́n papọ̀ mọ́ ṣúgà wọ́n tún pa kinní kan papọ̀ mọ́ ní nàìjíríà level wọ́n bá lóyin dé wọ́n máa fún wa mọ̀ kó mu mu oyin gidi òun náà kọ́lọ̀kọ́lọ̀ máa ń bẹ nínú rẹ̀ ọlọ́run wa lóyin yẹn fihi shifa'un linnas ìwòsàn bẹ́ẹ̀ fáwọn èèyàn ìwòsàn bẹ́ẹ̀ fáwọn torí ẹ̀ wọ́n ní gbogbo àárẹ̀ tó bá jẹ́ kó tutù lọ́pàá tẹ́ bá fi lè mú oyin sí i pẹ̀lú òkú ọlọ́run yóò bò lẹ̀. wọ́n ní pé torí pé oyin máa ń bí kí aró gbóná wọ́n ní àtòdì jẹ nǹkan náà sì máa fi sóògùn kan tó bá kó tútù lọ́ba fa rẹ̀ kan ẹ lóyin sí pẹ̀lú òkú ọlọ́run yóò bò bẹ̀ nítorí pé oyin òun máa ń bí kí aró gbóná. tọ́ bí oyin ti ṣe jẹ́ ìwòsàn fáwọn èèyàn bẹ́ẹ̀ náà lọ́lọ́run ṣe alukur'ani ní wòsàn fáwọn èèyàn nítorí pé ọlọ́run gbé lè dá wa ó sọ nínú alukur'an ó ní wa nunazzilu min alukur'an ma huwa shifa'un wa rahmatun lil mu'minin à ń sọ ní tó jẹ́ ìwòsàn àti kẹ́kalẹ̀ fáwọn èèyàn nínú alukur'an torí ẹ̀ làwọn olùmọ̀ wa ṣe sọ pé alukur'an ìwòsàn ni fún gbogbo ẹtí bá máa sèyìn bóyá nínú ẹ̀mí àbí nínú ọkọ̀dà dára gbogbo àrí pátápátá alukurani ló sọ ni wọ́n sọ pé a lè fi wo àárẹ̀ a lè fi wo tinú ẹ̀ a sì lè lò ó fún àti wo àárẹ̀ tí ń ṣe nínú ara wa débi pé. apá kan nínú àwọn olùmọ̀ wọn ṣe tíra lórí ilé ẹnìkan ṣe tíra kan wọn sọ pé àyà yìí tó lọ́n ti sọ pé sọ ìwòsàn kalẹ̀ nínú alukur'an àgbọ́yé tí ọ̀pọ̀lọpọ̀ wa tá a ní sí àgbọ́yé tó kúrú ni àgbọ́yé pé ó lè ṣe ìwòsàn àárẹ̀ ọ̀kan àárẹ̀ àmọ́ àárẹ̀ ara àárẹ̀ san pé kò lè sògùn rẹ̀ ọlágbọ̀ yìí tó kúrò nítorí pé tẹ́ bá wáyà pé wọn nínú zero mìíràn Al-Qur'ani ma huwa shifa'un shifa'un yìí báyìí òun náà mutlaq wọn ò la pé yóò ṣe ìwòsàn fún nǹkan báyìí yàtọ̀ sí nǹkan báyìí gbogbo nǹkan yìí tó wá fi àwọn example fi lélẹ̀ lórí ṣiríṣiríṣiríṣiríṣi báwo kúránì ti lè jẹ́ ìwòsàn fún gbogbo nǹkan kódà tó fi dórí ibà tó fi dórí orí fọ́ tó fi dórí gbogbo nǹkan gbọ̀tí tó yàtọ̀ sí ètí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tí wá ń ṣe látàrí àìlágbọ̀ọ́yé ẹ̀sìn lórí kìtàbù sunna tọ́ka sọ alukurani dàgbò wọ́n sọ dàgbò mu tí wọ́n kí alukurani mọ́lẹ̀ tí wọ́n máa hàn fáwọn èèyàn mu wọ́n tún lè lọ kọ́ sínú pépà kan kí wọ́n tún máa gún pé àgúnmu tíra. so gbogbo eléyìí eléyìí tó tako kìtàbù ọ̀sùnà so lábẹ́ pé káwọn èèyàn máa research ẹ research débi ká ẹ máa ọ̀nà wo iná fi lè jẹ́ ìwòsàn fún yín lórí gbogbo tí bá ń ṣe yín láì jẹ́ pé ẹ sì lúgbọ́ ọ lọ láì jẹ́ pé ẹ alayhi wa ìwádìí kíkẹ́ máa tẹ́ra jẹ́ ala ummah ala atharihim muqtadun bá a ti bá àwọn bàbá wa làwọn náà ṣe kú eléyìí wọ́n bá títà àwọn bàbá bá já sí yà ẹnu kẹjọ di ya ní kí lọ́kàn lọ. sọ ìdínú tó fi jẹ́ pé ẹ máa gbìyànjú láti tún máa ṣe research tẹ́ẹ̀fì rí àwọn nǹkan tán kọ lórí ṣiríṣiríṣiríṣiríṣi ẹ fi mọ ìtẹ̀ ǹsẹ̀ tọ́da ìtẹ̀ ǹsẹ̀ tí ọ̀dà ìtẹ̀ àrí tọ́da àjẹpẹ́ alhamdulillah ìtẹ̀ àrí pé kódà apáti èyí tó wá da á máa fi dípò rẹ̀ ó wá nínú ẹgbẹ́ wa rọ látọ̀dọ̀ Abu Sa'id al-Khudri nínú hadithi tí Imam al-Bukhari àti Muslim gbé jáde ọlọ́kùnrin kan wá bá nàbẹ̀ wa Muhammad sallallahu alayhi wa sallam ó wá ní inna akhi istataqa batnahu inú rẹ̀ sí nǹkan yá mi. وصفان النبي صلى الله عليه وسلم فقال اسقه عسلا انا بني فلويم فسقاه عسلا وصف لهم ثم جاء وبات قددي فقال يا رسول الله سقيته عسلا فما زاده إلا استطلاقا wọ́n ti fún lóyún mu بين túnbọ̀ tún wá wàláhì tàláhì àwọn èdè tó ga tó yẹ kí tó bá gbédè òní mà kọ́rọ̀ gbẹ wọn sọ àwọn èdè tó ga burúkú ó ń bẹ léde lárúbáwá inú rẹ tún ṣíṣe ní ọd idhab fa asqihi asala àní tún lọ tún fún lóyún mùsùlùmí fadhahaba fasaqahu thumma jaa ó tún fún lọ́ba tún dé ó ní ya Rasulullah ma zadahu illa àní níta tún pọ̀ sí i. النبي صلى الله عليه وسلم صدق الله وكذب بطن أخيك اذهب فأسقه عسلا فذهب فسقاه فبرأ النبي صلى الله عليه وسلم ودت له لنصا إيراني كما يعرف تلو فلوين lẹ́yìn eléyìí ó fún lóyìn أي نعم dúró lẹ́yìn náà ṣé aha nínú àyà yìí ọlọ́run bá sọ pé fihi shifa'un linnas ìwòsàn bẹ́ẹ̀ fáwọn òdodo lọ́lọ́sọ irọ́ nínú ọmọ àyà rẹ̀ pa. tọ́ gbàdánù bá sọ pé sadaqallah sótúmọ̀ sí pàánà bíi kí alukurani tó fi wá parí tó ní sadaqallahul azim bẹ́ẹ̀ yẹn ṣe máa ń ṣe tó túmọ̀ sí kò túmọ̀ sí. ẹ tẹ̀bá náà sọ pé sadaqallah ẹ̀ ń sọ bẹ́ẹ̀ ọlọ́run náà ti sọ pé qul sadaqallah fattabi'u millata Ibrahim hanifa. sọ eléyìí ò túmọ̀ sí kọ́lọ̀ sọ pé tẹ̀bá ti ká alukur'an kẹ́ sọ pé sadaqallah. torí ẹ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk ọmọbẹ nu tí súnà mú akpẹ màsọ lẹ́yìn tẹ bá kí alukurani yìí ti sọdọ ọgbọn ọhún àbí tẹ́lẹ̀ ìjẹba tọ ìyẹn ni pé òdodo lọ́lọ́run sọ wípé wòsàn bẹ́ẹ̀nbẹ́ bó wà nínú ọmọ ìyá tiẹ̀ ṣe kọ́ tí ò rí wòsàn bẹ́ẹ̀ nǹkan dọ̀ láàmú gbà tó ń pè ń tọ́lọ́ sọ nírọ́ ẹ tún lọ rọ́ lóyin darí àmọ́ káwọ́ tó di padì apply ìwé ìyá àrípòyìn gidi ni o ìyàwó kí Nigerian level ṣúgà wà ó tó ń kó ṣúgà sí ọ́nú títẹ̀ títẹ̀ tí ó tún mọ́ ọ hẹ́n tó bá jẹ́ original yes kódà ń bẹ nínú nǹkan tó yẹ kí èèyàn máa lò fún general prevention tó bá jẹ́ kó gidi oyin because of gidi oyin tí wọn náà bá ti lò tó bá mú tó mú díẹ̀ ń bẹ̀ ó ti máa rí orípa rẹ̀ lára rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọn náà mọ̀ pé nǹkan tó wọnú ara rẹ̀ yìí kìí ṣe àdàmàjì ó ní bí ó ti máa tírìtì ọ̀pọ̀lọpọ̀ nǹkan lára tiẹ̀ tó tí èsì dandan kí wọ́n mọ̀ torí kọ́lọ̀ ti sọ pé wò sàn ṣe eléyìí pàtàkì tọ́ kọ̀yẹ wá ń lé o ọ pàtàkì púpọ̀ nígbà bá ń ṣèyàn tó bá lo oyin inshàlá aníran kan pé nǹkan ti ń ṣe ńkọ́ yóò kú ọ̀nbẹ pàápàá jùlọ gbogbo tó bá ti ní í ṣe pẹ̀lú nú gbogbo tó bá ti ní í ṣe pẹ̀lú kùn tí wọn bá lóyún sí ìrètí wa ni pé nǹkan náà ńkọ́ yóò kú ọ̀nbẹ bí idhnillah ẹni tí ń rún ẹni tí ń lọ ẹni tí gbà ń kódà tó ti tó dé tó jẹ májèlé pẹ̀lú ògbọ́n ọlọ́run tó bá lò ọlọ́run ọba ó fi ṣe sábàbí tí nǹkan yẹn tí ó fi kú lára rẹ̀ torí kọ́ lọ́n sọ pé ìwòsàn ni sokosi ní ìdìbò ẹsẹ̀ wa máa ka kí o kàn sí o tó bá ti lò ó ti tó àbọ̀ wa lọ hàn kí o kàn sí tó tún fà gbó kún àgbo rárá o oyin oyin náà ilé ìjẹba anabi sallallahu alaihi wasallam tẹ fẹ́ràn kọ́ máa la òun ọ fẹ́ràn kọ́ máa la tó bá ti jẹ́ kó gidi oyin ni kò ní ṣèyàn ní nǹkan kan alimami bukhari wa muslim ìyá ńlá wa aisha radiyallahu anha. أني أن رسول الله صلى الله عليه وآله وسلم كان يعجبه الحلوى والعسل سويت أتوني إما هو النبي النبي فعلا قوم من تبعد وسي فعلا قوم من أوني ليجبعه nínú hadith kan tí imaamu bukhari gbà wá látọ̀dọ̀ abdullahi bin abbas radiyallahu anhuma qala qala rasulillah sallallahu alayhi wa sallam ash-shifa'u fi thalatha ara nǹkan mẹ́ta ni ìwòsàn wà fi shurtati mihjami anabi sallallahu alayhi wa sallam ó ní látara abẹ́fẹ́lẹ́ eléyìí tó ti pé fi láti fi tọ̀yàn lára dégò fún ni abẹ́fẹ́lẹ́ tí wọ́n fi tọ́ ọ lára tí wọ́n á dégò fún ọ eléyìí tó fa àwọn ẹ̀jẹ̀ burúkú tó ti dọ̀tí kúrò lára rẹ̀ ìwòsàn bẹ́ẹ̀ ẹlẹ́kejì ṣọ̀rọ̀bàtì àtẹ́lẹ́ mímú oyin ìwòsàn bẹ́ẹ̀ ẹlẹ́kẹta kẹ́yẹ̀tẹ̀ dínà fífínà jóyàn fífínà jóyàn ńbẹ nù sí máa má làáfíà o bí wọn ṣe máa finá jóyìn kì í kàn sí pé wọn lọ finá mọyàn lẹkẹ o àbó finá mọyàn ń kùn kíkùn àwa ní sámá rárá àwọn ẹni tó máa ṣe wọn máa ń sọ àwọn àṣà ìṣà wà lára gbogbo sàkọ kan ni wọn mọ ọkọ rẹ ni wọn mọ ibi tó wà so tí ọwọ́ bá ń dùn yẹn lápèjì káàkiri ọmọ àká márùn-ún mẹ́rin ṣiṣẹ́ ọ̀fọ̀ ṣiṣẹ́ wọ́n ti wá mọ bó wọ́n ṣe tọ ìsan tí mú kí ọwọ́ yìí kọ́ máa ṣiṣẹ́ wọ́n tọ̀ títí dé ibi èjìká ibi tí ìsan yẹn ti sọ méjìká tó wọ́n ti wá kiri bọ́ná ènìyàn ti gbóná àfa wọ́n ní sí ọkàn pin o sí ọkàn pin àfa. <laughs> wọ́n kàn fi mọ́ ni pọ́. gba ìlà àlùwọ̀ àgbàlagbà ẹ̀yẹ kó sùn ẹlòmíràn ti kú sẹ́wọ̀ iná gbóná kọ́lọ̀ ọmọ sí alọ́ máa ná so ibẹ̀ wọn wá wí lẹ́ẹ̀kan náà yóò wí lẹ́ẹ̀kan náà tí wọn náà máa gbé ah èèyàn láì ṣe ẹran àléyá tó ti máa kó orí pé nǹkan ti wù sí lára rẹ̀ wọn wá dá wọn mọ́jẹ̀mọ́ ní experience báwọn ọmọ sẹ́yìn ń bẹ nínú táwọn lárúbá máa fi ṣe wòsàn láti kí islam tó de di sí ẹsẹ bẹ wọn sọ pé ọgbọdọ jẹyìn torí kí nǹkan yẹn ó lè sàn àti kí ìsàn tí wọn fi iná náà fi jí kó ní ò lè bá jí ọgbọdọ jẹyìn ọgbọdọ jẹ milk ọ̀gbọ́dọ̀ mú mílì ọ̀gbọ́dọ̀ jẹ gẹ̀dẹ̀ bákan náà ọ̀gbọ́dọ̀ jẹ ata wọ́n sá ka àwọn nǹkan bíi ogún fún iye ọjọ́ báyìí so tó bá sì keep to what they said wàá rí i pé ibi tí wọ́n ti bọ́ finá mọ́ ara wọn pẹ̀lú bọ́ọ̀lù yóò máa jiná yóò máa jiná kò ní dégbò tí ò wá ní sámá wàá tún wá rí pé sánsán fẹ́ jíyàn òun náà bẹ̀rẹ̀ sí sọjí òun náà bẹ̀rẹ̀ sí sọjí wọ́n bẹ̀rẹ̀ sí tají wàhá kẹlẹ̀ eléyìí ni wọ́n ń pè ní kẹ́yì. hadith kan wá lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam ìgbà tó sọ pé nínú àlùmọ̀ ìyẹn ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin wà seventy thousand tí wọ́n wọ àlìjánnà bighairi hisabin wala adab. láì jẹ́ kó lọ́n fún wa tí wọ́n sì ní díẹ̀ àtàjù fún tó wà àwọn sọ àbá wa bẹ̀rẹ̀ sí ní fọ̀rọ̀ jomi tó ara wọn pé irú àwọn náà ó wù wá káwa náà ọjọ́ kan nù wọn káwa lẹ́jẹ̀ láì ṣèṣì rò láì jìyà. wọ́n bá bẹ̀rẹ̀ sí sọ ànábì wa jáde dé torí bá ànábì ṣe gbogbo rọ́ọ̀fù tí wọ́n ti fẹnu wà nànàbí òpin wọn ṣàṣìṣe tó ránàbí òní máa bẹ lọ láéláé àwọn èèyàn kan náà látìrìn kọ́ máa ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn nànàbí wa ṣàlàyé fáwọn èèyàn yẹn àwọn làwọn tó sọpé láyé sọrkún wọlé ayẹtọwún wọlé ayẹtọtọyẹrún wàhálà rọbìhìm yẹtọwọ kẹlò na wọn èsì rin gbóná mára sẹ́rí ọ̀rọ̀ nánà ni bákan náà àwọn ìgbà ohun asán lásán gbọ́ sẹ́yìn wọn sọ pé má wẹsẹ̀ ń jọ sátidé má wẹsẹ̀ ń jọ tàlátà àbí làrúbá ni kọ́ ọ má bàjẹ́ párísìkì rẹ lọ́wọ́ ẹ̀ dànù àbẹ́rẹ́ nǹkan mẹ́wọ́ wọ́n tún lè sọ pé a má dálẹ̀ lónìí torí ebi ń pọ̀nà lónìí ẹ̀yà kò ń lé lónìí o ebi ń palẹ́ o yóò bá lẹ̀ o àbáná lọlé àná ikú wa pa á bẹ wọn ni wọn má gbé jáde gbójú lẹkùn kọ́mọ́ bá dàkú fà gbogbo àwọn rọ́bìṣì àwọn ìgbàgbọ́ torí pé múmìnì làwọn. ẹ àbágbàlagbà kọ́kọ́ sí ọ lọ́wọ́ làárọ̀ ọ anìkọ́ lọ fọ́mọdé lówó ná sẹ́yìn ráyè ránu sẹ́yìn ráyè régbè ẹ pa búrẹ́dì rẹ̀ tilẹ̀ lọ́ọ́ rà ń bò mí jàre rọ́bìṣì nọ́ọ̀sẹ̀ǹsì ẹni bá dilẹ̀ ní lédi gbọ́dọ̀ lọ fọ́ ọmọ kọ́ mo tún á mú wá fún mi kẹ́ tó mú búrẹ́dì ọlọ́mọdé tọ́ àbí kí obìnrin tó lóyún kọ́ á jáde kó di ọ̀bẹ máa mú àbí píìnì ọ̀fọ̀bẹ̀ gún rẹ̀ nù pẹ̀lú nítorí pé lọ́sàn àwọn náà jáde bẹ́ẹ̀ bá ti rọ́ọ̀bẹ̀ wọn máa sá ẹgbọ́rọ́ àbọ̀ máa bẹ lọ́nkọ́ dáàbò rẹ̀ bọ́ tó àwọn ìgbà rọ́bì bọ̀ wàhálà rọ̀bì him kẹlò àwọn olùmọ̀ á sọ pé lábẹ́ àdéhùn yẹn tó kọ́ àdéhùn kan tún wá táwọn sọ pé èmi la ọ̀hẹ́gbọ̀l káì mi ò fẹ́ràn kó máa fi rin gbóná mọ̀nyàn la sọ àwọn tó máa sọ pé ọ̀tọ̀ àmà kórìíra tìrìn ọ̀tọ̀ àmà kórìíra tó àmọ́ ìwòsàn bẹ lára rẹ̀ lára àwọn nǹkan mẹ́ta yẹn. tọ́ wọn àdéhùn kún wá rẹ̀ gẹ́dẹ́ lórí eléyìí báyìí ó túmọ̀ sí pé oyin jama ó ń bẹ nínú nǹkan tó yẹ ká nílé ká sì máa lò ká máa fún àwọn ọmọ wa tọ́lá inna fi dhalika la ayatan liqawmin yatafakkarun àwọn tó máa ń ronú wọn rí àmì lára bọ́lá ti ṣe fi ìwòsàn sára oyin la shakka fi dhalika wallahu khalaqakum kọ́lọ́n lọ́ọ́ da yín jama àti èyí méjì ń parí fìràwọn àgbà máa Abu Jahal òun náà ò rajim òun gan ò jiyàn ọgbà pọlọ wọn bá lọ ẹ rí nígbà tí ó sórí ibù tó fẹ́ máa lérí léka níwájú ọlọ́run qala fa ó ní òun fi gíga àwọ ọba ìgbà tí ó sì tún lọ tó lórí ibù ọlọ rọbì ọ̀nvẹ́rẹ́ni ìlà yọ̀ọ́ mi bàtú ó ní olúwa lọ́mìlà ọgbà lọ́lúwa rẹ̀ tọ́da gbogbo nǹkan náà lọ gbọ́ lọ́wọ́n bá lọ́lúwa àfi bẹ́ẹ̀ sì wá gbà lọ́lúwa tẹ̀sìn ẹgbà lẹ́lẹ́dà yín ẹ̀sìn eŋti ò dá yín ẹ̀ wá ń sìn bẹ́ẹ̀ ní sẹ́sẹ́ ọ̀pọ̀lọpọ̀ mi láyé lọ́dún ẹ̀ mọ̀ pé nǹkan mìíràn kọ́ lọ́ọ́ dá yín allah rabbil alamin lọ́sẹ̀ dáhìn ẹ wá pọ̀ láti sin allah ọlọ́mọṣà wà lórí ibú o. tọ́ wallahu khalaqakum thumma yatawaffakum ọlọ́run ló dá yín òun náà ni ó tún pa yín ọlọ́run ló dá yín òun ni ó pa yín nǹkan míì kọ́ ni ó pa yín allahu ni ó pa yín ẹni mọ́ ọ máa bẹ́ẹ̀ òun náà ni ó pé kó o tún má sí má ẹni bùn ọlẹ́mìí lò òun náà ni ó tún gbẹ̀mí rẹ padà torí ẹ̀ ọlọ́run ọba náà ló ní ibẹ̀ wa àtàìsí wa pípa oríṣi méjì lọ́wọ́ wa. الله يتوفى الأنفس حين موتها والتي لم تمت في منامها الله ló máa ń gba ẹ̀mí kálukú nígbà tọ́jọ́ kú rẹ̀ bá pé èyí ìgbà tó bá sùn ọlọ́run máa gbẹ̀mí rẹ̀ torí ẹ̀ anabi sallallahu alaihi wasallam sọ innakum latamutuna kama tanamun mo fi ọlọ́run ọba búra pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe máa sùn walatub'athunna kama tastayqidun mo sì fọlọ́run búra pé ọlọ́run ó jí yín dìde gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa jí lẹ́yìn ìgbà tẹ́ bá sùn torí ọlọ́run ọba ni ó pa wá òun náà lọ́ba tó dá wa ẹlòmíì ò lágbára láti dá wa á ń bọ̀sibọ́sí pé ó pa wa ẹni tó dá wa náà ni ó pa wa. ومنكم من يرد إلى أرذل العمر أم بني نيو ẹni tó ṣe pé kò ní kúlèwé yóò yọ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ yóò tún lálàsì yóò dàgbà burúkú débi pé ọlọ́run dá padà sí èyí tó burú jù nínú ọjọ́ orí yóò di pé bàbá ò lè dárìn mọ́ bàbá ò lè gbọ́rọ̀ mọ́ bàbá kó tó lè sọ̀rọ̀ ó dìgbà tá a sọ̀rọ̀ bàbá ò lè dájókòó má. Baba kò lè kọ̀ǹtró gbẹ mọ́ wọ́n wá ń lédìí fún bàbá bàbá padà dọ́mọ róńdó ìtọ̀ ń jáde ìgbẹ́ ń jáde bàbá ọ̀ma tó lè sèse subhanallah bàbá òtún gbọ́rọ̀ mọ́ dìgbà tẹ́ bá pariwo ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ yín tó wà pariwo bí ìgbà tó ṣe pé wọ́n fẹ́ tó mítà mẹ́ẹ̀ẹ́dógún sí i bóyá yìí sì rí wẹ̀ rẹ̀ wọ́n pariwo gidigidi kó tó gbọ́ bàbá ò lè dájọ́ mọ́ wọ́n nù ni tí wọ́n bá wá mú oúnjẹ tó kélé wá gbogbo ẹ̀ bàbá òbí bí ọmọ rondo afẹ́kọ́ àfọlẹ tó ti dàbí omi bọ́ọ̀lù bá tún kí bàbá òbí so bẹ́ẹ̀ kẹ́mi ogun kẹ́mi ogun tẹ́ ẹ máa ṣàdúrà kẹ́sàn-án ni ẹ sọ pé wọ́n gùn lórí Islam lórí dáadáa torí tẹ̀mí bá tún lọ gùn tó jẹ́ pé èèyàn ti dàdàkúdà kí láǹfààní ẹ̀ kò sọ ara lé kò sọ ara oko gbogbo kálukú ò lè súnmọ́ ọmọ yóò wá di pé òun gan tọrọ kú tá a sì gbọdọ̀ tọrọ yóò wá di pé wọ́n ń dàpọ̀ ara sí ipá tó kú mọ́ àmọ̀nà ọ̀run má lọ ọ̀nà àbúlọ̀ ọ̀run sẹ́yìn mọ́nà bẹ́ẹ̀ yorùbá lẹ́wù ó là mọ́nà ọ̀run má lò mo lọ náà bẹ́ẹ̀ yẹn pé kọ́ lọ sùn síwájú tírẹ́nì yọ bàrà rẹ̀ lọ. so nítorí ẹ̀ ọlọ́run ní bẹ́ẹ̀nu wa bẹ́ẹ̀ àwọn ẹlòmíín wá wá o ẹ̀mí wọn gún gún gún gún gún gún nǹkan kan ò ní sara wọn wọn ti gbó lóòótọ́ àmọ́ wọn tún máa rìn gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì mà wọn tún máa sọ̀rọ̀ wọn tún máa gbọ́rọ̀ dáadáa wọ́n tún ní làákàyè gbogbo nǹkan wọn yóò máa lọ gẹ́gẹ́ bí tàtẹ̀yìnwá wọ́tírù wọn ní pọ̀ nínú àwọn tẹ́mi wọn bá gùn ẹlòmíì tẹ́mi rẹ̀ bá ti gùn làákàyè rẹ̀ máa dàrú ẹni fẹ́ kọ́ da sọ̀rọ̀ mọ́ torí tó bá da sí tẹ́ bá ló ti tó ẹsẹ̀sẹ̀ wá kápó sí ni. <laughs> yọọ máa bá lọ ní wọn náà pé kíni kí ló tó ó tiẹ̀ ní kó wọn gbọ́ mọ́ yọọ máa sọ̀rọ̀ sóni wọ́n bá sun yẹn dìde lọ́nà subhanallah torí ẹ̀ ibrahim ibn adham ọ̀kan ni nínú àwọn tàbíyì wọ́n ní bàbá yìí ti dàgbà lórí ìtìjọ́ anábìwọ̀n muhammed sallallahu alayhi ẹ̀ ń pẹ́ àwọn ògbégbó àgbègbó torí àwọn ẹni tó síwájú wa ní ìsìn ẹ máa gbọ́ ẹlòmíì lo one thousand years ẹlòmíì lo kínní sẹ́yìn pé gbogbo ọdún tí gbogbo wa wà wọ́n ṣẹ̀ṣẹ̀ bí wa ni tó bá pé rú àwọn ní one thousand ni àmọ́ wa ní ìsìn ẹ̀ ńjọ́ mélòó ló kù mà nítorí pé àwa ní ìsìn láàrin sixty àti sixty lé ní mélòó ni ó pè sí àwọn ẹni tó bá sì dé sixty mélòó ni ó tayọ sixty ibi tí wọ́n ti pa àti dàgbà débi kọ́lọ̀ ń dá wa padà sí èyí tó burú jù nínú ọjọ́ orí látòrí táwa máa ti ń kọjá sixty ní ìsìn tọ́lọ̀ máa rìn nìkan lọ́nu wa tó bá pé ọgọ́rùn-ún tó pé ọgọ́fà sàṣèyàn ní òpó ọgọ́fà tí làákàrí ó kò máa ṣiṣẹ́ tọrọ rẹ̀ gan-an ló máa dà sí èèyàn máa ké sáwọn bàbá yín máa ké sáwọn màmá yín táwọn bàbá máa ti ń dàgbà débì kan irú ètò bá kọjá sixty tó bá ń lọ seventy ẹni tí wọ́n máa sọ pé ah, mo sì rò pé mo fẹ́ sọ nǹkan kan mo ti gbàgbé ìnà kí ni sẹ́mi ah, ń lọ sí ìdò ah, ẹ má lọ sí ẹ má lọ sí àgbà ni àgbà lọ́kàn so yóò sọ padà sí kálukú náà nítorí pé ọmọ wò pé ní tí mo fẹ́ sọ yìí this very moment ọ̀fẹ́ dẹnu lé báyìí lọ́kàn sálọ. tó o wé lọ́nà wọn máa ń pa fún ìdí ẹ̀jẹ̀ rẹ̀ tẹ́ẹ̀mà tó ti ń dàgbà tí ń ta àwí bá ti ń ṣẹlẹ̀ àtẹnumọ́ pọ̀ ẹ máa tẹnumọ́ nǹkan bí àwọn ọmọ rondórondó ọmọ bá ń fẹ́ kẹ́ ra tìrẹ́bọ̀ fún bàbá tìrẹ́bọ̀ bàbá tìrẹ́bọ̀ bàbá tìrẹ́bọ̀ bẹ́ẹ̀ náà làgbàlagbà ó ní ẹ ra wàrà wa wàrà wàrà ńkọ́ wàrà wọ́n bá mọ̀ pé bàbá wàrà ẹ̀yin ọmọ wò pé bàbá bàbá ń jára bàbá ń seke ẹ̀ tìẹ̀ náà ń bọ̀ tìẹ̀ náà ń bọ̀ àfi tẹ́mi ọ̀bá gùn so torí ẹ̀ àwọn àgbàlagbà nǹkan wọn èèyàn máa bolo ti kódà yóò máa wò pé sẹ́ńtò ń sọ wà á ṣé kò bá làákà yìí ẹ̀ sáà ti máa pọ́ bá làákà yìí torí ó tún lè bínú ọmọ pé ẹ̀ ń pé orí òun ti fẹ́ dàrú ẹ mọ̀ pé àpòǹtẹ̀ ah, gbogbo ẹ ló ṣe déédéé dájú lákàtà ìdí bá ń lọ ẹ̀hẹ́n torí kẹ́ ẹ lè bá túká lálàáfíà so torí ẹ ẹlòmíì máa dàgbà débi pé wàláhì tọ́mọ rẹ̀ bá wọlé kò ní màmá ṣé wọn sọ pé tánu ọmọ yín nù ọmọ yín Khalid Khalid tani débẹ̀ <laughs> lọ́mọ tó yẹ pé kò lè má kó pọ̀ rẹ̀ ńjọ kan Khalid mọ́láwà Khalid wàá ṣe nǹkan báyìí Khalid ah, Khalid náà lọ́wọ́ àwọlé ni ìgbàanì ọmọ yín nù Khalid Khalid ọmọ Khalid sani kan tó lọ́mọ yìí ẹ̀yin ọmọ ẹ sọ ní Khalid náà ni láìlá ètò bá wá jẹ́ kó lùmọ̀ ni tó bá jẹ́ pé ọpọlọ rẹ̀ ti tọ́ lọ ìsìn fara rẹ̀ ti tọ́ lọ ọlọ́mọ sábà sọ agbára wọn fún un ibrahim ibn adham rahimahullah bàbá yẹn ti gbó ó ti gbó àmọ́ àwọn èèyàn rí i pé gbogbo nǹkan tọ́lọ̀ ń fi sí lára ń sì tún bẹ̀ lálàáfíà wọ́n á ní kí ló dé kí làásìrí ẹ̀kọ́ àwa náà ó wù àwa náà kó tọ́lọ̀ bá ní ká dàgbà ká má lọ dìdàkudà ká má dàgbà àyà ó ní tó fà á ní pé ara wa yìí àwa fi ṣe tọ́lọ̀ nígbà kékeré ọlọ́run ọba wa gùn wa lò nígbà tá a dàgbà so àjẹ pé kí lẹ́yìn fọ̀dọ̀ tí yín ṣe báyìí fújì fa ẹ̀ ń fọ̀dọ̀ yín gbá lúdò fa ẹ̀ ń fọ̀dọ̀ yín tayò fa ẹ̀ yín sàríyànjiyàn aha ẹ̀ ń fọ̀dọ̀ yín sàìsínlọ̀ torí pé ọlọ́run aláàánú yìí ẹ̀ ń tí wọ́ fúnra ara rẹ̀ bó o ṣe fẹ́ kọ́rọ̀ rẹ̀ ọ̀jẹ̀ ìwọ náà ló ṣe ẹlòmíín ní sẹ́ẹ̀rì pé gbogbo ọ̀dọ́ rẹ̀ ó lò sí di bọ́ọ̀lù pẹ̀lú ògbó ọlọ́run tó bá dàgbà tẹ́ ẹ bá rí tó bá mú ìwé ìròyìn tó bá fi pa báyìí sport news o àwọn ẹlòmíín gbogbogbò ewé wọn newspaper wọn fi ń kà tó bá dàgbà tí ó bá máa ra newspaper ojoojúmọ́ pẹ̀lú ògbó ọlọ́run yóò máa ra tọ̀sọ̀ọ̀sẹ̀ lẹ́ni tí wọ́n máa gbé ká pé a ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ yìí lágbára o a kọ́dà àwọn níwùsì tó jáde kí ni níwùsì tó jáde kí là fẹ́ ti ṣe níwùsì òfò níwùsì èso tó fó a kí ni ẹ fẹ́ dá wàhálà lẹ́nu ẹ̀yin ọ̀rọ̀ ẹ tètè máa lọ yín <laughs> torí pé wọ́n ní téèyàn bá fi lè dàgbà lé lórí ní gbólé lórí tó bá yẹ pé tọ́lọ́ọ̀n lẹ́ máa ń ṣe láti kékeré yín ẹ̀rì pé orí tọ́lọ́ọ̀n náà lẹ́wà tẹ́fẹ̀ẹ́ làákàyàn wa ṣáàp àlàáfíà yàn ṣáàp títí tẹ́ fi kó láyé yìí ẹlòmíì ò tí ì dàgbà débi kan tí ò lè rìn mọ́ abẹ́yẹn ọ̀mọ bẹ́ẹ̀ tí wọ́n ti máa sọ pé ara rẹ̀ ti ara ti wúwo jẹsẹ̀ lọ ẹsẹ̀ rẹ̀ ò lè mánéjì ara mọ́ ẹlòmíì bóyá ń ti fi pọ̀pá gbé tiẹ̀ ẹlòmíì wọ́n lè sọ pé pọ̀pá nǹkan kò lè ṣeé ṣe ajá kékeré wọn máa ṣe yọọ máa gun kẹ̀kẹ́ tí wọn máa tì ẹ sì rárúgbó mi subhanallah yóò tún máa yára ju ẹyin ọ̀dọ́ lọ kó ah, ẹjẹ yára ibi tá a lọ. torí kó ti para rẹ̀ ṣe tọ́lọ̀ ni níbo kìámù lélu wa sẹ́ǹsì tẹ̀lé kan sùn kalẹ̀ náà. ok níbo ni àwọn nàwa fi lọ káyè níbo lọ wà sẹ́ǹsì ṣe ẹ kúrò àsìkò fún tọ́lọ́ tó bá wá dìgbà tẹ́yìn náà bá nídìí ara yín arọ́ náà wá lọ yọ wá lọ ẹlòmíì gan fẹ́ sọ̀rọ̀ ahọ́n ahọ́n yọ máa lọ́pọ̀ torí di eléyìí ń bẹ nínú wa àwọn tó lọ́wọ́ da padà sí ètò burú nínú ọjọ́ orí kí ló dé bẹ́ẹ̀ wọ́ ọlọ́run ọlọ́run ilé kẹ́yìlá ya'lam ba'da ilmin shay'a kó lè bá àtẹni tí ọmọ nǹkan mọ́ lẹ́yìn ìgbà tó ti mọ̀ ẹlòmíì ò ní dọ́sàn mọ̀ mọ́ sọ́sàn lára sóru ẹlòmíì ò ní dálẹ́ mọ̀ wàlá ẹlòmíì ní dá ìyàwó rẹ̀ mọ̀ mọ́ ìgbà tí ò tiẹ̀ tán mọ̀ mọ́ ìyàwó báwo sọ ẹlòmíì táwọn mọ̀lẹ́bí bá dé kò dẹ́nìkan mọ̀ ọkàn wà bí aláìsí tó bá sì jẹ́ olùmọ̀ọ́ni òǹgàn alára ó tún lè máa takò tó ti mà gẹ́gẹ́ bó ti wà nínú ilmul hadith irú rẹ̀ kù àwọn èèyàn tó jẹ́ pé òun lọ́gba àdìsí wa o ìgbà tó wá dàgbà ni wọn ó wá bẹ̀rẹ̀ sí ní takò tó wá nù àdìsí pé òun ọ̀gbọ́ rí òun tẹ̀ mà rí ọ̀dọ̀ yín náà láti gbà ọ́ bàbá jọ́dọ̀ mi ẹ̀ parẹ́ ẹ̀mi ọ̀gbọ́ rí torí torí pé ìgbà tó dábàá gbogbo nǹkan dà ọ̀dàrú tó ń torí ẹ̀ kí máa ṣẹlẹ̀ sáwọn bẹ́ẹ̀ ẹni tó ti mọ̀ ọ́ padà bẹ́ẹ̀ ni tí kọ́ mọ̀ ìdí nu tó fi jẹ́ pé tẹ̀ máa ń ṣiṣẹ́ oṣù bí irú àwọn aṣọ ìjọba tá à ń ṣe yẹn ó bẹ́tà tẹ̀tẹ̀tẹ̀ máa rìtáyà kí àti kúdórógbó ìníṣẹ́ ìjọba bàtà ojú kòkòrò wà fáwa láfíríkà táwa wáyé àyífẹ́ lọ́kọ̀ ń bẹ̀ afẹ́ kú bẹ̀ ń dà wà láàmú. ẹ pé nídìí sẹ́nu ẹlòmíì ò tí dàgbà títí bàtà wà useless níbi sẹ́wọ̀n ọkàn ti dẹrù lásán sísẹ́ lọ́rùn ìkọ́sọ́ bá ti wọ́ ọ́fíìsì báyìí yóò gborí lé tébù yóò múná lọ́rùn ọ̀gá ọ̀gá ọ̀gá wọn mà ti gbé fáìlì dé ah. ẹṣẹ torí ọpọlọ ti ń lẹ ọpọlọ ti ń lẹ torí èèyàn bá ń ṣe sùn tá à ń jí àjà wa lónìí àjà wa bá a ṣe rí lánàá so ojú kòkòrò pé owó tá ń fún wa yìí kọ́ má dùn ó iná lẹ́sìn rí káwọn òṣìṣẹ́ ọmọ struggle ní gbogbo ìgbà wípé èyí tá máa sọ pé sixty years of age inú wọn máa rìtáyà wọn tún ní kí wọn bá wọn fi márùn kún àwọn ní sixty five wọn ní kí wọn tún bá wọn fi márùn kún kọ́ máa jẹ́ kí ni seventy àsìkò tí wọn fi kún fáwọn kan bíi professors professors láàrin university wípé ọ̀dà àgbà fún yín kẹ́ ẹ di seventy kẹ́ tó rìtáyà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ bóun ó di sixty wọ́n ti wá gbàtẹ́lẹ̀ dìgbà tí wọn ò mọ̀ báwọn sẹ̀mí dìgbà náà wọ́n ti wá ń struggle pé ó yẹ kọjá sixty five because àwọn rí pé Japan àwọn tó rí pé kínní kan àwọn eléyẹn máa ń ṣiṣẹ́ wọ eighty gan àbẹ́ẹ̀ rí àwa tá a mọ̀ bá di sixty ok iṣẹ́ ọpọlọ lẹ́yìn títí ìgbà wo lọpọlọ yín lè máa ṣáà tó bá jẹ́ pọ̀ máa kọ́ yẹn lẹ́kọ̀ọ́ ni ọpọlọ rí òjìnnà gbà kan láti fọ́ọ̀tì lọ́wájú tó bá tún ti yàtọ̀ máa ti ń kọjá sixty yóò máa wálẹ̀ ni àbọ̀ mà bẹ́ẹ̀ iná ní túmọ̀ pé mo fẹ́ sọ̀rọ̀ mo ti gbàgbé àbẹ́ ń bá wa sọ̀rọ̀ lọ ẹ̀ ti múná lọ. à àìmọye tá a rí láwọn ilé ẹ̀kọ́ olùkọ́ ọmọ akọ́yàn báyà táwọn ọmọ ọmọ gbàgà ọmọ gbàgà bàbá tajú pé kò kí n dá yìí lọ <laughs> torí bàbá ti gbó títí lọ́yẹ̀kọ́ lọ sùn lé kọ́ máa sinmi àṣekú ni àrísìkì rẹ ọlọ́wọ́ mu wá so bọ́ wa sọ pé dandan ọ̀sán máa ṣiṣẹ́ yìí náà lọ sáni sá náà lẹ́sìn rí i pé a produce a produce kódà nídìí pé mò ń kọ́ ọmọ lásán ẹ̀ rí i pé wọ́n produce ká tó pé research our our productive because àwa kàn fẹ́ pé kó o lọ ni but bó o ní sẹ́yìn ó ṣe jẹ́ pé àti láti yege àdàmú fún un. ẹ̀ ń fi tòyìnbó ṣàpèjúwe pé àwọn òyìnbó ṣe ẹ̀yin wá ń ṣe tí wọ́n ń ṣe ẹ̀yin ẹ̀yin ń sáàbù àwọn ọmọ bẹ́ẹ̀. ìbá wọn ní ṣe rìsáàcì ṣe bẹ́ẹ̀ yín kan kà ní ẹ̀yin gan tẹ̀ tún ka dáadáa tẹ̀ ń gbé fáwọn ọmọ ńkọrí ńkọdì. àṣekú gbowó yìí náà sáà nìta. ìdí nu tó fi jẹ́ pé táwọn èèyàn bá gbọ́n kódà tí wọ́n bá fún ẹ ní gbogbo ẹni tó bá gbọ́n wọ́n ti máa ń rìtáyà kó tó dìgbà because wọ́n náà nídìí àsìkò pẹ̀lú ara rẹ̀ o nídìí àsìkò pẹ̀lú ìyàwó rẹ̀ o nídìí àsìkò pẹ̀lú ọmọ rẹ̀ o nídìí àsìkò pẹ̀lú àlùkìyàmà rẹ̀ bóò ni màá ti bọ́lọ̀ pàdé tí tèmi ọ̀dà lókè tó bá ń jẹ́ pé fọ́múlà a fọ́múlà b fọ́múlà three fọ́múlà four fọ́múlà fọ́múlà náà la fi gbogbo ayé ṣe kí la fẹ́ lọ bá ń sàlẹ̀ ṣe eléyìí pàtàkì torí ẹ ọlọ́run padà dáwọn míì padà sípò pípọ̀ màmá lẹ́yìn ìgbà tó ti mà tẹ́lẹ̀ ti pèèyàn lórí kì í kọ màmá ajẹ́kọ̀ọ́ ti mà tẹ́lẹ̀ kọ́lọ́run bọ́dá púpọ̀ sànù wa torí ẹ tẹ̀ ń bá ń bẹ lọ kẹ́mi ogun kẹ́mi ogun ẹ má gbàgbé o láti sọ pé kọ́ má gùn ní gúngún yà kọ́ má gùn fún yà kọ́ má gùn fẹ́sìn kó gùn lórí dáadáa kó gùn lórí dáadáa gbogbo ẹ àpọ́nlé irọ́ ni ká máa sọ pé lágbájá bó ti dàgbà tó làákàyè tó ń bẹ àbí òye ok làákàyè ń bẹ kò ságbára ara mọ́ làákàyè ń bẹ etí ọ̀gbọ́rọ̀ dáadáa mọ́ làákàyè ń bẹ kò tún lè jẹ nǹkan mọ́ làákàyè ń bẹ kò lè dá dúró làákàyè ń bẹ kò lè jókòó pẹ́ subhanallah. ó túmọ̀ sí pé na náà lèèyàn máa lọ díẹ̀díẹ̀ lèèyàn máa lọ àmọ́ tá a bá fẹ́ kí n la lè ṣe láàfù aburú ẹ ara wa nígbà tá a lágbára wa yóò ti ara wa kù fún wa nígbà tá a náà bá ń ọba wọn ló sì lágbára láti tu ọ̀rọ̀ kálukú sí bó ṣe fẹ́ kọlọ wọn bó tu ọ̀rọ̀ wá sí dáadáa o ilé ìjàbí tí afẹ́dù sí lónìí lọ́wọ́n bẹ lẹ́dàá kọ́dá kún kó ṣàánú gbogbo wa kọ́ má ṣe pa wá dàtà ìdá kọ́lọ̀ ẹlẹ́dàá kó jẹ́ ká lè lo ọjọ́ ayé wa dáadáa ní lílò tí ó jẹ́ kó wúlò fún wa láyé ń bí àti lẹ́yìn ìgbà tá a bá kú ọlọ́run ọba kó tún ayé wa sí fún wa kó má bà ọ̀run wa jẹ́ fún wa ọlọ́run ọba kó dákun kó sí wa lọ́mọ àlùjẹ́nà subhanaka allahumma wa bihamdik an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk ẹni tó bá ń bèrè kùsùn. alaikum salam. tóbìnrin wọn lábúrò ìyàwó yẹn òun náà obìnrin wọn fẹ́ wá kíyàn àbọ̀ fẹ́ wá kíyàwó yẹn láti ibi tó jẹ́ pé ìrìn àjò ni ó rìn kó tó débi táwa wà tá a lè kọ̀ fún láti wá àbá lè kọ̀ fún bẹ́ẹ̀ ni nítorí pé ànábì sallallahu alaihi wasallam ó ní man ra'a minkum munkaran falyughayyirhu biyadihi fa in lam yastati'. فبلسانك فإن لم يستطع فبقلبك وذلك أضعف الإيمان إبا لي باجك إقاق إبا لي فوق إفوق إبا لي فوق إفهق إبا لي فهق إفقق إفقق ńlọ lẹjù nínú ìmánì ẹ sọ fún pé kọ́ máa wà ọwọ́ ohun rẹ̀ tẹ́ ti gbọ́ lórí fóònù ó fi hàn pé àlàáfíà gbogbo yín jọ wà ọlọ́run kọ́ máa jẹ ara ìdá torí ẹ̀kọ́ máa wulẹ̀ wá ọjà bó sì jẹ́. òbí èèyàn ti ń ṣe bídà tá a ti wá kọ̀ fún wọn kọ̀ fún wọn kọ̀ fún wọn tí wọn ò gbọ́ wọn ní sáà lè fi lélẹ̀ fún wọn díẹ̀ láti fi sàmì pé níta ń ṣe àfaramọ́ ẹ máa kọ́ fún wa ẹ má jìnnà sí wọn ẹ máa kọ́ fún wa nítorí tẹ bá jìnnà sí wọn ìgbà tẹ fi jìnnà sí wọn òní rẹ ní bá wọn sọ inú wọn mọ wá dùn pé ọmọ tí máa yọ mí lẹ́nu òkúkú sí yá máa bá lọ bẹ́ẹ̀ àsìkò tẹ̀yìn ń kọ́ fún wọn tètèjú tètèjú ni wọ́n fi máa ṣe ó sì súnmọ́ kó tètè fi sílẹ̀ pàápàá jùlọ ẹni tẹ́ pé màmá yín àbí bàbá yín yẹn àwọn ti dàgbà jù yín lọ gan lóòótọ́ Ọlọ́run ọfọjú orí tó kú àmọ́ súnmọ́ ó jẹ́ pé àwọn kò kọ kú ṣáájú tó yín wọ́n jẹ́ pé gbàtẹ fi lọ sí nìkọ àdètí ọmọ wọn irúkú wò lákòópa wọn lọ́pọ̀lọpọ̀ àwọn òbí wa wọn àti ìbọ lọ́wọ́ àwọn aburú pípọ̀ láwọn aburú tí ìjà kó àgbákò nínú sàárì àti lọ́jọ́ gbẹ̀yàmù àfi ká fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá wọn sọ ká sì tún máa bẹ̀ lọ. pọ̀lọpọ̀ bínìsì à ń nálé olóògùn à ń sóògùn wọ́n pọ̀ nínú ọ̀rọ̀ ọ̀hún náà ọ̀pọ̀lọpọ̀ òbí ló lápàtì ògùn àpàtì ògùn lóríṣiríṣiríṣiríṣi láwọn Yorùbá wa yìí tó ẹ máa bá wọn sọ yóò máa dùn wọn ẹ tún rọra pa ọ̀rọ̀ yẹn tì fúngbà díẹ̀ ẹ tún so òbí mi ọgbọ yọ padà gbà sọ Ọlọ́run fi ń ṣe sábàbí dáadáa nù nítorí tí wọn bá gbọ́ tí wọn bá gbà orí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fẹ́yìn náà ẹ fi láǹfààní àti máa ṣe wọn láǹfààní lọ lẹ́yìn ikú wọn ẹ máa bẹ lọ́n fún wọn dáadáa lẹ́yìn ikú òbí tí ọba gbọ́ tí ó gbà wọn lọ pàdánù wọn pàdánù nǹkan púpọ̀ tó rọ pàdánù àdúrà àdúrà tó máa ń máa ṣe fún un lẹ́yìn ikú rẹ̀ ọ̀padànù rẹ̀ torí wọ́n ti bọ́ ọtọ́ ọlọ́ọ̀gbọ̀n ikú sì ń bẹ̀ eléyìí jẹ́ bó ṣe mi gidi esi rọ ni wọ́n máa ṣe ẹ̀sìn ẹ̀tajẹ́ ni wọ́n máa ṣe ọlọ́run ti wá ràn wọ́n lọ ti mọ wọ́n gbọdọ sá fún wọn mọ̀ kọ́ wọn àti rọ́pọ̀lọpọ̀ òbí tó sọmọ tó sórí tí òwò mo bí àbọ̀ bá gbọ́rọ̀ ọmọ ta ló fẹ́

àwọn olùmọ̀ọ́sọ yìí pé tó bá jẹ́ kẹ́hìn bá ń kọ́ alukur'an ẹ̀ lè máa lọ àmọ́ ẹ̀ gbọ́dọ̀ gbé alukur'an lọ pẹ̀lú awọ ọwọ́ yín àmọ́ wọn ẹ bá wọ nǹkan sọ́wọ́ ẹ̀ lè gbé lọ́wọ́ kan ti wọ̀ balẹ̀ sí gbogbo eléyìí pàápàá jùlọ wọn sọ pé ẹni tí wọn kẹ́kọ̀ọ́ nù rẹ̀ ọkàn wọ̀ balẹ̀ sí ṣètò dáníkọ́ alukur'an lọ náà. Wa alaikum salaam. eléyìí àdúrà lásán ni àdúrà ni ṣé ní parí alukurani tí wọn bá ké gbogbo ẹ̀ tán àbí tí wọn bá yọ àyọkà ṣe eléyìí kìí ṣe àdúrà pípé alukurani eléyìí tó kọ́mọ̀n tí wọn máa ń ṣe ni pé tí wọn bá ké alukurani tán láti bẹ̀rẹ̀ dópin wọ́n máa ń ṣe du'a wa khatmil Qur'an ṣẹlẹ̀ yẹn ni ìyapa wà lórí rẹ̀ ìkẹta àmàrù pé Allahumma arhamna bil Qur'an gbogbo eléyìn kò sẹ́ni tó bẹ̀ ọkọ̀ máa ṣe lẹ́yìn so àmọ́ tó bá ṣàdúrà pé Ọlọ́run wo ní tí mo kẹ́nu al-Qur'an wo ní tí mo kẹ́nu al-Qur'an kó o ṣe nǹkan báyìí báyìí fún mi sunna lélẹ́yìn pé àwa kí al láti bẹ̀rẹ̀ dókun afẹ́ ṣàdúrà pa kè parí so eléyìí ìyapa wà lórí ẹ̀ ẹ̀rí pé bí aṣèwà nù Ramadan nírú Mẹ́kà àbí Madina tó bá di ní bóyá on the twenty nine ti Ramadan so wọ́n lè kó àwọn ṣe du'a ul-khatm àdúrà kó àwọn kí Al-Qur'ani tán lórí qiyamul layl àkọọ́lẹ̀ kan ò sí pàànàbì ṣerú ẹ̀rí sallallahu alaihi wasallam ṣùgbọ́n àwọn ẹni tí ń ṣe wọ́n sọ pé àwọn látàrí àwọn sàhábà àwọn kan máa ń ṣe ẹnìkan ò sì kọ́ fún wọn ṣe eléyìí làwọn ń lò lẹ́rìí ìdènà tí ọ̀pọ̀lọpọ̀ fìfì wọn lẹ̀ ṣe eléyìí ìjọba. Alaikum salaam. kọ́ máa gbé síkìnì. rárá kése bíi tẹ́lẹ̀ mi kése bíi tẹ́lẹ̀ mi ẹ̀ dáńtà ń wí mà èyí tá ń wí irin irin gidi ni wọ́n kì bọ̀ náà tí wọ́n pà wọ́n fi lẹ́yìn àtẹ̀yìn wọn pé ẹ̀ <laughs> àbẹ́sẹ̀ wàá wí èèyàn kan fọwọ́ èèyàn fọwọ́ èèyàn forú sọ́wọ́ tó verse eléyìí irin irin gidi tí ó ti pán wọ́n fi lẹ́yìn alára tó pé alágbàlagbà ó sùn kù. Aleykum salaam. Mama. Mama. ti ní ẹnjọ́ mẹ́ta pé àwọn ṣe alákàmẹ́rin sálámù àwọn sálámù pé ìyá wọn lọ́jọ́ ọjọ́ wọn ṣe pé méjì àwọn ṣe àwọn sálámù ìkẹjọ yẹn àwọn àjòkù yẹn dára ìyẹn. méje làwọn ṣe fún mi. àwọn ṣe alákàmẹ́rin làwọn ṣe méje làwọn ṣe. wọ́n sálámà láì méje. rákà ẹyọ kan oríṣiríṣi <laughs> àkọ́kọ́ ẹ mọ̀ pé à ń pariwo pé ìmà ìmà ní ká wá tábà wá wá màtà wọn á kù sọ pé ń tá a mà ká fi àgbọ́yé tó péye lò ká fi lò nítorí pé èyí tí wọ́n máa ń ṣẹlẹ̀ ní àwùjọ tiwa nípa àwọn èèyàn kẹ́kọ̀ọ́ kan lọ títí náà ni pé oníkálukú fẹ́ ṣe ṣáńṣáń wọ́n fẹ́ show off kárí mi pọ̀ sẹ́rú àwọn lè máàmù ti ń ṣe gbogbo nǹkan tó máa bá wọn yóò ẹ̀ mọ nǹkan kan ọlọ́kasọ ayé Bukhari ọlọ́kasọ ayé Muslim àbí òye wa ẹsẹ̀ bí bọ́yẹ̀ ẹ̀sìn yìí wọn àná ló dé ẹsẹ̀ bí jẹ̀ta ló dé ni so bí nǹkan sì ṣe máa ṣẹlẹ̀ náà nù pàápàá pẹ̀lú àwọn ọ̀dọ́ olódo tí wọ́n mọ nǹkan kan àwọn àdéhì wà ní lọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam àkọ́kọ́ sọ̀láàtì táwọn à ń sìn wọ́n pè ní sọ̀láàtì tarawih sọ̀látù tarawih wọn náà ní sọ̀látù rẹ pé láàrin rẹ̀ wọ́n máa sinmi láàrin rẹ̀ wọ́n máa sinmi ìtumọ̀ tarawih ní tarawih tọ̀ wọ́n ní bóòlù Aisha sọ pé ànábi sọ̀rọ̀ kà mẹ́ má béèrè bó ti ṣe gùn tó má sì béèrè bó ti ṣe rẹwà tó ó tún ṣe mẹ́rin má béèrè bó ti ṣe gùn tó wọ́n tún béèrè bó ti ṣe rẹwà tó ọwọ́ àṣẹ mẹ́ta àdéhùn yẹn lọ dáa wàhálà lẹ̀ fọ́pọ̀lọpọ̀ kí ni tuma rẹ̀ àwọn olùmọ̀ á sọ pé anabi sallallahu alaihi wasallam oná ló sọ fún wa wípé salatul layli mẹtìnà mẹtìnà gbogbo sọláàtì tá a máa ti ń ṣe lálẹ́ tó jẹ́ náfìlà méjì sálámà rákà méjì sálámà rákà méjì sálámà píríncípù tó sì di ẹ̀sìn yìí o náà ní pé ànábì ò ní pa wá láṣẹ pẹ̀lú nǹkan kan kọ́ wá ṣe ń tọ́tàkù àyàfi ká wọ́nà àbáyọ fún tó ṣe tọ́tàkù nínú ọ̀nà àbáyọ oníkà sọ pé min khususiyyati nàbì tànàbì lélẹ́yìn pé ṣètì àlùmà rò pé yé wa irú rẹ̀ ní pé ẹ̀gbọ́dọ̀ fẹ́ ju ìyàwó mẹ́rin lọ ànábì fẹ́ ju mẹ́rin á sọ pé min khususiyyati nàbì sallallahu alaihi wasallam nínú pírísìpù tó tún di ẹ̀sìn yìí òun náà ni pé tánàbí bá sọ̀rọ̀ kan tó bá ṣiṣẹ́ kan tó bá takò wọ́n ní ọ̀rọ̀ rẹ̀ ńlá ti síwájú tá a lò kìí ṣe sẹ́rẹ̀ torí pé ìtumọ̀ púpọ̀ ló lè wọnú sẹ́rẹ̀ tí ò lè wọnú ọ̀rọ̀ rẹ̀ torí ẹ̀ làwọn sọ pé sọ̀lá tuntun àmà ti ń ṣe lálẹ́ rákà méjì méjì náà tọrọ sọ fún wa ó sì yẹ ó ní sọ̀lá tó lẹ́yìn mẹ́tínà mẹ́tínà. wọ́n wá ní kò túmọ̀ sí pé tó bá jọ̀sán o mẹ́rin mẹ́rin ni náfìlà tiẹ̀ o wọ́n ní kò túmọ̀ sí bẹ́ẹ̀ torí pàdé ti tún wá tó tún sọ pé kò bá jọ̀sán náà tọ́ wọ́n wá ní kí ni túmọ̀ àdìsí tí sọ pé mẹ́rin mẹ́rin ní túmọ̀ rẹ̀ ni pé Ànábì sallallahu alaihi rákà méjì ìgbà sálámà pẹ́ tún dìde ó tún mú méjì wá ọwọ́ àjòkò pẹ́ ẹ̀yìn rẹ̀ lọ́ba tún dìde lọ́ba tún mú méjì wá kò tún pẹ́ ó tún dìde ó tún mú méjì mi wá nígbà tó tún pé mẹ́rin mi ó tún jókòó pẹ́ kó tó wá mú mẹ́ta wá wọ́n lé lẹ́yìn ẹni tó máa four four three eléyìí tó wá nù hadithi Aisha torí pé sí anabi kò ní tako ọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam náà ló fún wa pé salatul layli matna matna. nọmba tù kò sí nínú súnà anábì sallallahu alaihi wasallam wípé kẹwàá ti sọ̀látù tàràwíì rákà méje lọ́lọ́gbọ̀nrán kẹwàá fi sálámà kan parí kẹtùn kẹjọ àbí kẹjókòó múraka kẹjọ wa ń bọ̀ ń eléyìí ò sí nínú súnà nàbì sallallahu alaihi wasallam nítorí wà nínú súnà ni pé anabi ṣe sọláàtì wẹtì ó ṣe ńlá kan mẹ́ta ọsálámà ó tún ṣe ńlá kan márùn ọsálámà ó tún ṣe ńlá kan méje ọsálámà nínú rìwáyà àti méje yẹn wọn ló ṣe mẹ́fà ó ṣe tẹṣáhùd ọsálámà ó wá dìde wa pàtó parí ẹlẹ́ẹ̀keje tó ṣe tẹṣáhùd ló wá sálámà ṣe lẹ́yìn sọláàtì wẹtì wọn ń kìí ṣe sọ̀láàtù kìyàmù lẹ́yìn àbí sọ̀láàtù àtàràwì. pa àwọn àti méje nǹkan tọ́jọ́ wítìrì wítìrì ni o kìí ṣe tàràwì tá à ń sọ o tún wá sí nǹkan tó wá jókòó ẹni tó mú kan wá à oríṣiríṣi dírámà ọjọ́ bó ti ṣe jẹ́ nà. aleykum salaam. fẹsẹ kọkọ fún wa ó lè mí kórìíra rẹ èmi kórìíra rẹ náà láti máa náà kọkọ fún wa ó lè mí kọ mo kórìíra rẹ náà kí ló wá ń parí àdúgbò. Alaikum àyàn ah, ọba àwọn sọkún bínú ni wọn yà bínú tí wọn bá bínú torí pé èèyàn ni ó dùn jù tí wọn bá lọ kú lórí àtìtì yóò dùn yàn pé ah bóyá tí wọn bá bá wọn sọ wọn bá gbọ́ o bóyá tí wọn bá bá wọn sọ wọn bá gbà o ah irú aburú wo mọ àtẹyìí wọ́n ti lọ wọ́n ti lọ àwọn ti lọ bá wọ́n ti lọ bá wàhálà padì ẹ sì sọ fún wọn kó bínú mà àwọn náà padà máa dá àmà nínú sàárè hàn náà náà kí ló wá mí. Thank you.